إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد kí ọlọ́run bá wa kan ọmọ ìyá wa kó fọwọ́ ìfà tó ti ń lọ́wọ́ alẹ́sàn látàárọ̀ kó bá fún lẹ́sàn rẹ̀ àpadà sí ọlọ́mọdé máa lọ sí àwa náà. mo gbà á níyànjú pé tí n bá pẹ́ dé kó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ látinú àkídàrà wà sí ti àkídàrà tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ fóun náà ni a máa ń lò ní sáfọ̀ wọ́n ní ṣùgbọ́n tí n bá dé màá fẹ́ chéǹjì topic àtòrí nǹkan mi wà ní ẹ̀mí tèmi tí mo lérò pé ó tọ́ ká ṣàlàyé ẹ̀fáwé mo lè mọ ìṣàtúnyẹ káwọn kọ sí nǹkan ọ̀hún ọ̀rọ̀ tí a rò pé yóò mọ láàrin àwọn àǹfààní tí gbogbo wa yòókù òní ní láti ti máa dá sí rárá rárá. mo wá gbọ́ nígbà tá a bá ní kò mọ láàrin àwọn àfáàbò ṣàṣàlẹ̀ tí ò sí ìgbọ́ pé láàrin àwọn àwọn àfáàbò tí wọ́n pera wọn ní àdùsùnà àwọn àfáàbò tí wọ́n pera wọn ní elc àbí tí wọ́n pè ní tmc e táwọn kan rí bá bí àgbà ìfúwani yóò àwọn ìfúwani wípé pàǹpàpọ̀ kan ń wáyé láàrin wọn ìyẹn lábala kan lábala kejì wípé láàrin àwọn àfa alùsùnà fúnra wọn àwọn kan wà tí wọ́n rí bá bí àgbà káfíà àwọn dókítọ̀s àwọn kan wà tó jẹ́ <clears throat> àwọn wẹ́l tá a bá pè wọ́n lọ́dọ̀ọ́ àgbè wọn bẹ́ẹ̀ torí pé àgbàlagbà tó ti lé kọ́ọ̀tì náà wà nù wọn ni wọ́n máa ń sábà rí pàṣẹ wọn àwọn ọ̀dọ́ ẹ̀sìn pé pàǹpàpà náà ń wáyé débi pé. yóò lọ sí lọ ẹnìkan bá kí níbọwó tí kò Thank you. débi pé ẹlòmíì tẹ̀ wá mọ ìhà orí ẹ̀ka pọ̀ sí ojú orí ẹ̀ka fi wo mẹ́tàlá yìí eh, as a principal a máa ń ṣe fún àwọn ọmọ kí wù wá wípé tí wọ́n bá gbọ́ pé nǹkan tí èdè àìyedè ń wáyé láàrin àwọn àtàtì àwọn àwa kì í gbà níyànjú fún àwọn ọmọ kí wípé káwọn náà bẹ́ wù lẹ̀ àkàrà. Ee, àfa àfa wọn ń ta ọ̀rọ̀ síra wọn ẹ máa fi ọba fún wọn ọlọ́run máa da ìdí wọn rú tó bá ti ń fáwọn ọmọ kí ń wẹ̀ wípé tèmi àti bá ti ń fà á ẹ̀yin náà máa sí kò kọ́ wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ kò táwa ti ń kọ́ra wa náà ni pé táwọn àfa bá ń bára wọn fà kódà tí tí wọ́n ń wọn fà bá wa àní fẹ́ torí pé òun la kéwú lọ́dọ̀ ẹ̀. a ní fẹ́ kátàpọ̀rọ̀ sáàpá kan mímì tá a ní ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rí tí kì bá ṣe pé òun àti àpá wa jọ ń bára wọn pa kan ìyẹn ló ń jẹ́ ẹ̀kọ́ sí sáfẹ́ká fi kọ́ ọmọ kéwú. ṣùgbọ́n nípa pé wíwà nù rújú kìí jẹ́ kéèyàn ó mọ báwo ló ṣe ká ṣe báwo ni ò ṣe ká ṣe àti wọn fẹ́ bẹ̀rọ̀ yìí pé kọ́lọ̀ ń jẹ́ kí ìkókò náà àkókò tàbí ẹni ṣe hápọ̀ tẹ̀lé yìí ó kó wá ṣàlàyé àwọn kan kéékèèké kan tí ò ní dáká máa ṣe ní àlàyé àbá wa lè ṣe tán lè ní ó ṣe é ṣe kó jẹ́ pé hápọ̀ ọjọ́ mẹ́jọ tó jẹ́ pé ọ̀rọ̀ nìta la máa ń sábà ti gbọ́ ó ṣe é ṣe táyá nínú àsìkò ẹ̀ láti ṣàlàyé àwọn kan kọ̀ọ̀kan yìí ẹ̀kú fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé àwọn gbogbo ni wọ́n ń pè ní ìwá ní a máa gbọ́ wọn ní ìfòwání ìfòwání ìfòwání ìfòwání yẹn òun ni èdè lárúbáwá wọn fi sọra wọn lórúkọ látara ahu brother so english version ìfòwání yóò ní muslim brother fifty-eight now èyí tó wà lárọ̀ọ́wọ́tò gbogbo wa tó yí sí láti fi ní àìdíà nípa who are they. Eh, lórí íńtánẹ̀tì bá lọ sí wikipedia láti wọ́n ṣe define wọn máàkà tó wà létí. wọ́n ní the muslim brotherhood is an islamic organization that was founded in ismailiya in egypt by hassan al-banna in march 1928. ó jẹ́ àjọ kan tá a dá sílẹ̀ nílùú kan tó ń pè ní ismailiya nílẹ̀ egypt lọ́dún 1928 ẹni tó sì dá sílẹ̀ ló jẹ́ Hassan al-Banna. Um, as an Islamic religious, political and social movement, wọ́n gbà á lérò pé kó máa jẹ́ àjọ tí ó máa mójútó ọ̀rọ̀ ẹ̀sìn òṣèlú àti ìbáraẹniṣepọ̀ láàrin mùsùlùmí. The group spread to other Muslim countries but has its largest or one of its largest organizations in Egypt àjọ yìí ó tàn ká sí àwọn orílẹ̀-èdè islam míì ṣùgbọ́n ibi táwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ti pọ̀ ju ilẹ̀ egypt ni ẹ jẹ́ ká di ilé ìmú dáadáa torí ẹlòmíì lè máa ti mọ̀ wípé tí wọ́n bá ní muslim brotherhood ilẹ̀ egypt ni wọ́n ti dá sílẹ̀ kí ló wá kan ara nàìjíríà àti wá ń sọ pé àwọn kan muslim brotherhood ni wọ́n tí kì í sì ṣe egypt ni wọ́n wà wọ́n tàn ká ṣùgbọ́n bá ṣe tàn ká yìí ẹ ní rí pósítà àwọn níbi kankan tí wọ́n sọ pé orúkọ ẹgbẹ́ àwọn nàìjíríà o muslim brotherhood ni. tó yé wa tó ṣùgbọ́n àwọn tí wọ́n ní irú àdìsọ́kàn wọn ohun tí wọ́n náà wà lórí ẹ̀ wọ́n káàkiri wọ́n tàn á tí wọ́n sì ń pèsè sí ṣùgbọ́n wọn ò ní gbé sára bá náà yín pé ìkọ́wá ní làwọn náà. wọ́n wá ní egypt ni wọ́n pọ̀ jíjù where for many years it has been the largest, best organized, and most disciplined political opposition force. Fún ọdún tí kò wérè, àwọn ni àjọ tó ṣe bí ẹni lágbára jù tó kò tóbi jù fún political opposition tí wọ́n ń ṣe àtakò fún ìjọba. Ẹ dákun ẹ jìmú dáadáa. As a political opposition, ṣé ẹ dáhùn tí wọ́n kọ eléyìí sìn? wọn kì í ṣe sálẹ́kì wọn kì í ṣe sálẹ́kì àwọn tí wọ́n ṣe dependent investigation ṣe ó kéé kí ni wọ́n dúró lórí ẹ̀ àwọn ni àwọn eléyìí ó lè má jẹ gbogbo tán kọ nípa àwọn náà lálẹ́ gbàgbọ́ tó ti yé as muslim ọ̀tí tó dá wa lójú pé wọ́n sọ wọ́n sọ bó ṣe rí àwọn náà sì jẹ́rìí ọ̀rọ̀ náà wọ́n wá ní wọ́n jẹ́ the largest political opposition group Um, wọ́n wá and most disciplined political opposition force despite a succession of government shutdowns in 1948, 54, 65 after blocks. So ti rí pé ìjọba gbìyànjú láti parun ní àwọn ọdún tí a dárúkọ yìí 1948, 1954 àti 1965 after blocks or alleged plot of assassination and overthrow were uncovered. lẹ́yìn ìjọba ṣe àkíyèsí wípé wọ́n ti ṣe plot àbí èyí a lè sọ pé wọ́n ti ràn ẹ̀wọ̀n wọn láti gba ìjọba ẹ̀jẹ̀ tí ń pọ̀ ní ilé báyìí. wikipedia ni wọ́n kàdùn alẹ́ sí tó ń sọ fún wa who are the muslim brotherhood. òjíṣẹ́ náà sọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ sẹ́dá. ó ní ثلاث من كل فيه وجد حلاوة الإيمان ó ní nǹkan mẹ́ta kan ẹni tí ẹni tọ́lọ́ bá jogún ẹ̀fù yóò máa mọ adùn ìmán kíní bẹ́ ẹni yẹ kó lọ́wọ́ wọ́rọ̀ fún lóru àhábẹ̀yẹlẹ́ yìí mi máa ti wá fún wa kéèyàn ó jẹ́rẹ́ jẹ́ pé ìfẹ́ tó ní sí ọlọ́run tó ní sójúṣe ńlá ìfẹ́ ọlọ́run ìfẹ́ òjúṣe ńlá náà ní ìfẹ́ ẹ̀sìn náà kó bàbàrà lẹ́bi èèyàn ju gbogbo nǹkan mi lọ gbogbo téèyàn máa fẹ́ téèyàn máa fẹ́ dà gbogbo sábẹ́ bí máa rí ìyọnu ọlọ́run látara pé òun tẹ̀lé aṣáájú ẹ̀dá ó ní àkọ́kọ́ téèyàn gbọdọ̀ nílẹ̀ yìí tó bá fẹ́ mọ alùn ìmánì ni ọ̀pọ̀lọpọ̀ wa ni wọ́n bíbí ní islam àti kákìlì islam àti ìmọ̀ alùn ìmánì o ó dìgbà táwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n bá jókòó fẹ́mi wa ó ní kejì أن يحب المرأة لا يحبه إلا لله ẹni tó bá jẹ́ pé tó bá nífẹ̀ẹ́ èèyàn kò torí nǹkan méjì nífẹ̀ẹ́ torí ọlọ́wọ́n ọba ni gbogbo afọlọ́wọ́n ọba yọ̀ǹda ẹni yìí fún ẹlòmíín nu wa ìfẹ́ tó ní sí òǹdọ́ọ̀nù mọ̀tọ́lọ̀ kò ní tó ń gbọ́ mọ́mọ́ òṣogbo ni kò jẹ́ mọ́mọ́ òṣogbo tó pọ̀ náà tó ń ṣe láàmú láì àbáyé pé àwọn làwọn fẹ́ ní fámílì tó bá ti jẹ́ yẹn ìṣèlè láì wọ́rọ̀ tó lè yìí ṣùgbọ́n tó bá jẹ́ pé mo láì jẹ torí òdodo torí nǹkan báyìí torí ẹ̀sìn islam ìyẹn làá yan kàn síwájú Òkú ní kéèyàn onífẹ̀ẹ́ yàn jẹ́ torí nǹkan kan tó jẹ́ tọ́lọ́run ọba dá tí ò ṣe pé ń torí ọgọ́rùn-ún ọba fúnra rẹ̀. tá a bá ti lé kámá ní ìṣèyàn torí nǹkan mi ìdàkejì ẹ̀ náà kọ̀ rẹ̀ àfẹ́ ká kó ìrìn èèyàn nítorí nǹkan kan ju pé ìfẹ́ oúntọ̀ ọ̀hún yóò máa tàpá sí ìfẹ́ ọlọ́run àtòjíṣẹ́ kò ká nífẹ̀ẹ́ èèyàn ká kó ìrìn èèyàn ó yẹ kó dálé báwo lọ́lọ́run ọba ti fẹ́ ká ṣe báwo ni òṣèlú ká ṣe ó ní kẹta ó ní àyẹ̀kọ́ أن يعود إلى الكفر كما يكره أن يقبض في الماء kéèyàn ó máa sá kó sì nípòrira fún pé kóun tó padà di ìfèrí lẹ́yìn tọ́nà ti fi ẹ̀sìn islam mọ́ òun béèyàn ṣe máa ń sá fún pé ah, ọlọ́run má jẹ́ ń fara ara iná ẹni tí nǹkan mẹ́ta yìí bá pàdé lórí ẹ̀mí ẹ̀ abàdúpẹ́ fọlọ́run yóò mọ adùn iman ìgbàkigbà tí nǹkan bá ń ṣẹlẹ̀ ibo ló yẹ kí n wà kò ní rú lójú politician a máa ro nǹkan mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí ṣùgbọ́n ń ṣẹlẹ̀ òdodo ó máa sọ fún pé ibi tí ẹ kó wà yìí political interest yóò máa sọ fún pé tó bá fẹ́ wà bẹ́ẹ̀ yẹn wà á lùlù kan báyìí báyìí báyìí báyìí kò wá sẹ́ni tí kan nínú àwọn nǹkan tó jẹ́ lé ìgbé ìṣèlú wa a máa ń mọ òdodo ń gbà míì a sì mọ̀ pé tó bá jẹ́ òdodo lè láàyè ọ̀rọ̀ fún yìí la fẹ́ gbè lẹ́yìn ibi tí ẹ ká wà yìí ṣùgbọ́n ah! ọ̀rẹ́ mi àbọ̀ kàdíjà opposite position àwọn wà kí n bá mú pòsíṣàn tó ta kò wọ́n ó ṣeé ṣe kí n wá àǹfààní kan lọ́sọ̀dọ̀ wọn kì í máa rí wọn á ti sọ ìpójú sọ ní pé ah, àṣàbá iná wà lára wọn. gbogbo orú nǹkan báyìí ni kì í jẹ́ káwọn èèyàn lè dúró ti òdodo. ṣẹlẹ̀ tọ́lọ̀ bá ti wá kó mẹ́tẹ̀ẹ̀ta ìpàdé ní igbá ẹ̀yẹ kó dúpẹ́ fọlọ́run kò ráhùn sáàlù mọ̀sálà kò ráhùn sáàlù mọ̀sálà kí lọ lọ́wọ́ particular instance èyí tó bá dá lójú pé ó jẹ́ òdodo òun ló fẹ́ tó bá wọn tí wọn ń tẹ̀lé ìsáàzì kan lọ tó wá rí pé á ah, kìíní rẹ̀ rẹ̀ pé kò jọ ń tó rò kò jọ tẹ́lẹ̀ kò ní ìrọ̀lẹ́ méjì láti ṣẹlẹ̀ padà ṣẹlẹ̀ tírú ẹni bẹ́ẹ̀ bá tiẹ̀ kú lórí àṣìṣe ó súnmọ́ kó ní ìyọ̀nà ọlọ́run ọba irú eléyìí làwọn àpá fi ṣàlàyé pòsíṣàn àwọn sọ̀hábà tó jẹ́ pé ẹlòmíà máa ṣẹnu wátawàta sí wọn aláwọn ọmọ ni wọ́n dárò kò jiyàn sílẹ̀ nínú islam wọ́n para wọn wọ́n ṣe gbá wọ́n ṣàwò kíkọ́ pẹ́yìn wọn ìgbàgbọ́ sáà bá ní fún ọ ni pé wọ́n kú lórí ìgbàgbọ́ pé mẹ́tẹ̀ẹ̀ta kan méjì sọ yìí ó pàdé lẹ́mí àwọn àwọn òsìkọ̀ ẹbí ni ara ni tó bá ti ń wà ní pòsíṣàn tó tako lẹ́mí àwọn sọ pé yẹ kó wà àwọn ajáde sí i wọ́n ti ní àtẹni tí wọ́n pa àtẹni tó pààyàn nú wọn à ń nírètí pé lágbára ọlọ́run gbogbo ẹni ọlọ́run ọba ni wọ́n tó àárín wọn sọ́lọ́run ọba ká fi yẹ sílẹ̀ fọlọ́run so irú pòsíṣàn yìí la fẹ́ káà náà máa wà ní gbogbo ìgbà tọ́rẹ̀ tí bá ń ṣẹlẹ̀ àfà tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ yìí èmi kan tiẹ̀ ti ní tí mo fẹ́ bẹ́ẹ̀ a ti pàdé níbì kan ó ti ṣe nǹkan báyìí sí mi ó wá jẹ́ pé bó ṣe sí mi ń jọ́ sí ojú ẹ̀ ni màá wá ti dìsáìdì ibo ló yẹ kí n wà lórí mẹ́sàlá ta ṣe ń dìkọ́sì kò gbọ́ bẹ́ẹ̀ ni re. àbílágbájá a ìgbà kan tí ní àjò pàdé pẹ̀lú ẹ̀kọ́ ní ó tẹ́lẹ̀ pọ̀ o kò ní í dá sí ìta kò ó àfẹ́rú eléyìí fẹ́ni tó bá gbọ́ sẹ̀rẹ̀ sí àyè iṣu kọ̀ọ̀kan afẹ́kàwò independently a lè ṣe mistake tá a bá ṣe mistake ó súnmọ́ kárí ìrọ̀ ọlọ́run ọba tá a bá dẹ̀ wá rẹ̀ lè gbéra wa sí wá sákìyèsí àti ṣẹ́rí padà kò ní ṣòro fẹ́ tó bá jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta táwọn ẹ̀dẹ̀ sọ yìí ló di ìwù mo bẹ ọlọ́run ọba ọlọ́run má jẹ́ àwọn àpàtì inú ẹ̀mí ọ̀rọ̀ wa ọlọ́run ṣe wá lẹ́nu sílẹ̀ pé ìgbàkigbà tá a bá ń fẹ́ yàn tá a bá ń kó yàn torí ọlọ́run torí àgbẹ̀dẹ̀ ẹ̀yìn. ẹ mo fi definition àbí àlàyé lórí àwọn wò ní muslim brotherhood àti ipa tí wọ́n kó ní ilẹ̀ egypt ó fi pilẹ̀ fún wa ẹni pé ibi tí mo ti dẹ́nu dúró yẹn wọ́n ní nítorí plot tí wọ́n ṣe against the government government olúwa lórí ìgbà yẹn wọ́n ń pè ní ẹni jamal abdul nasir ìkan náà àwọn leaders in egypt tí wọ́n fara mọ́ communist russia nígbà yẹn ni mùsùlùmí ni ó ń kírun ṣùgbọ́n nípa pé gbogbo ogun tí egypt táwọn arabs ń bá israel jà the western powers america britain france ẹ̀rín ẹ̀yìn ẹ̀yìn tẹ̀ ni wọ́n wà òun náà wá rò pé ẹni tó jẹ́ ọ̀tá fún amẹ́ríkà gbà yẹn russia ni àwọn náà dẹ̀ lágbára tó jẹ́ pé kó fẹ́ẹ̀ má ti ti amẹ́ríkà àwọn ní káwọn dì mọ́ russia láti fún àwọn ní agbára pọ̀pọ̀ lórí russia tó kó fara mọ́ russia púpọ̀ but he was still a muslim and as far as we know he died as a muslim ṣùgbọ́n kó sáwọn nǹkan bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kò wù wá tí aṣáájú mùsùlùmí ó kó sí ní tó jẹ́ pé kò yàtọ̀ sí tó pọ̀ nínú àwọn aṣáájú ilẹ̀ islam lẹ́nu yìí náà tó ti yé wa táwọn afáàsì máa ń tù wá lọ pé lópin ìgbà tó bá jẹ́ pé wọn ò kúrò nínú islam wọ́n ń ṣe tí ò bá islam ni tí kì í bá ti ṣe pé wọ́n ti ṣe lẹ́kùn pé ká sọ pé kó ti ya kẹ̀kẹ́ rí táwọn àfọ sọ pé ti ya kẹ̀kẹ́ rí kò lẹ́kọ̀ọ́ ká jáde síta ká sọ pé a fẹ́ gba ìjọba lọ́wọ́ ẹ̀ sábà yìí wa ṣùgbọ́n the muslim brotherhood ìgbà tí wọ́n ṣe àtúntì ìfẹ́ tí wọ́n gbé kalẹ̀ gan àníyàn wọn nínú objective wọn ni wípé islam ò ṣeé ṣe tá a bá ní agbára tá a bá ní political power therefore gbogbo training tí wọ́n máa ń fún àwọn èèyàn training bá a ṣe máa dépò agbára bá a ṣe máa já political power gbà ní. tá a lẹni náà mú wá bíbáyìí fóun náà yẹ máa gbẹ̀ngbẹ́ pé àti ah, mùsùlùmí wà nípò agbára náà ló dáa bẹ́ẹ̀ ni abájáde gọ́ọ̀nà àdéjì head of state ìsìláàmù máa dúnlẹ̀ kò sẹ́ni tí wọ́n á kà fún tí ò ní hàn tó ìyẹn ló wá jẹ́ backbone agenda àwọn ní gbogbo ibi tí wọ́n bá wà. ní 1965 ìjọba nasir ó serious jù wọ́n síbi pé wọ́n ààrẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn leaders wọn wọ́n dẹ̀ pa wọ́n on accusation pé wọ́n pọ̀ láti gba ìjọba òun. at that time àwọn kọ̀ọ̀kan nínú wọn àtàkàlẹ́yìn tí wọ́n pa one of their followers one of their leaders tó ń jẹ́ pẹ́yìntì pọ́tò wọ́n fọ́ká tí fọ́ká tí wọ́n sá kúrò ní egypt débi pé wọ́n lẹ́ni tó bá ti ní ọgbà ń gbà yẹn báyìí suspect ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ihe wọn. nínú ilẹ̀ tí wọ́n sá lọ jù níbi tó jẹ̀ fún wọn jù saudi arabia lè nìyí torí pé ìjọba sọ́dà pé king faisal ló wà lórí oyè ńgbà náà hmm. sorry sorry sorry faisal for sixty five ní ìran tí ìjọba tó jẹ́ saudi ṣùgbọ́n ilẹ̀ dẹ̀kun ní saudi faisal náà padà wá gba ìjọba fóun náà fààyè gbà wọ́n tó jẹ́ pé activities wọn ò rí ṣe ní egypt ojú pé ebi islam náà ni wọ́n ń jà fún ni wọ́n fi ṣe mọ́tàbá sí wọn wọ́n fi dẹ̀sùn fún ní ní saudi àǹfààní tí wọ́n wá ní saudi especially in the educational sector ẹni bá gbé láàrin àwọn lárúbáwá rí a yìí pé two great nations in the arab world jẹ́ pé sábà sọ̀rọ̀ workforce wọ́n produce teachers for a lot of other arab nations ní palestine and egypt ṣe rí palestine necessity ló fà sí wọn nígbà tí wọ́n ti gbalẹ̀ wọn wọ́n fọ́ká. Ibi táwọn èèyàn bá dẹ̀ ti rí challenge tí wọ́n fọ́ká to survive outside your home. Èèyàn láti gbọ́n ó láti mọ̀ tó ń ṣe. So wọ́n wà highly educated and trained Palestinians. Wọ́n wà highly educated. Gbogbo ìlú alágbá tó ń fọ́ká sí wọ́n máa mójútó education torí pé ó di necessity fún wọn. Ó ti jẹ́ pé àwa tá a tálíkà àti ìfẹ́ kọ́mọ ọwọ́ máa kàwé. Àní àtìyà tó jẹ yóò dún níjẹ̀wọ̀. Now next to palestinians egyptians àwọn náà kàwé gidi gan bọ́ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ arab country tó fi mọ́ libya tẹ̀lé kìlọ̀ secondary school percentage àwọn teachers wa tó jẹ́ egyptians kò ní dín ní sixty percent or above ẹ̀ka hóró báyìí tó máa jẹ́ syrian iraqi or libyan the majority of them were egyptians bẹ́ẹ̀ náà ló wá rí ní saudi ṣàmùpé jẹ́ philippines irú àjẹ́sà tí wọ́n ní ní egypt tí wọ́n fi fẹ́ pa wọ́n tí wọ́n ti sáwá sí sàwùdí wọ́n ti láǹfààní láti máa gbé sí àwọn èèyàn lẹ́mìí lọ́hùn. tó òun ni kẹ́ ẹ bá ń ta lórí facebook tí kan náà àwọn ọmọ ìyá ó ń ṣe reference ní pé ìjọba sàwùdí fàyè gbà wọ́n nígbà kan tí wọn ò tí ì mọ̀ wọ́n dáadáa. ó fi wá di pé ní tí wọ́n nílẹ̀ yìí tí wọ́n ń padà fojú hàn ṣùgbọ́n tí wọ́n tó mọ̀ yẹn ẹ̀pá fẹ́ẹ̀ má bòrò mọ́. torí pé wọ́n ti place wọn in position of authority Eh, nínú àwọn ìwé tí wọ́n ń lò láwọn schools wọn àti láwọn kọ̀ọ̀kan tó yẹ pé àwọn teachers wọ́n jẹ́ ìwáni ṣọ́ọ̀bù yìí àwọn ló design àwọn textbooks yẹn bẹ́ẹ̀ náà ni wọ́n ń pa ojú àwọn tí wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ń pa ojú wọn mọ́ra débi pé presently mú gbogbo ẹnu sọ ẹni bá mọ̀ wọ́n dáadáa wọ́n á kàn fún àpò yín pé a saudi higher institution lẹ́yìn àwọn tí wọ́n ní ìwádìí tẹ́ndẹ́sì wọ́n pọ̀ ju àwọn tí ò ní lọ́nà àwọn lẹ́kítọ́rà. wàláhì ẹnìkan gbọ́ débi pé hátà jamia ìsìlámíyà bẹ́ẹ̀ ni wọ́n ní ṣùgbọ́n torí pé wọ́n máa ń operate eh, ní clandestine manner ni ká pé ẹni pé darapọ̀ mọ́ wa tí kì í ṣe tá à ń ṣe níṣàlàyé oní ó lè má jẹ́ kéèyàn ó mọ̀ ìpè kankan lọ àti pé ẹ̀ẹ́dí fẹ́ẹ̀ rí ṣe pé kan nínú ìṣesí wọn ní tójú ń rí tẹ̀ẹ̀fẹ́ sọ pé nìyí pọ̀ ṣùgbọ́n ikó pọ̀ nù wọn àjẹ́ńdà pé táàbá yìí kì í fi àwọn èèyàn dé ipò agbára lágbàjọba yìí àti èrí ìsìláàmù ti yanjú yẹn òun ni wọ́n máa ń gbé sí àwọn èèyàn lẹ́nu ẹni tó tẹ̀sẹ̀ gba ìjọba definitely ó máa ṣe ṣàyí ẹni pé á ṣe àtìlẹ́yìn fún pé a ṣe project ká sọ fáwọn tó wà lórí oyè ògbọ́n ṣe àtàrà pé wọn ọ̀gbọ́n ṣe bàrà ló fi hàn pé a nílò láti ṣéǹjì wọn ìgbà náà làwọn èèyàn ti wa ni wọn ò lè ráyè eléyìí gan ni nǹkan táwọn àfa sọ pé ó burú jù nínú àkíyídà wọn torí pé òjíṣẹ́ máa tọ́lọ̀ bá àgbàdà ohun tó fi fọ́ wa nípa mùsùlùmí wà nípò òye kò sí ìbọn ìsìlámù kúrò lọ́rùn náà ni pé lópin ìgbà tí ẹ tó bí aláṣẹ wa ò bá yé ṣe ìsìlámù a lè lọ bá a ṣàgbà nímọ̀ràn pé ètò yín tẹ̀ ń ṣe kó láyẹ níbi báyìí báyìí báyìí kó lè tẹ̀sí lè ṣùgbọ́n a gbọ́dọ̀ jáde síta aláàfẹ́ ṣe protest láti fi tàkò ká má tiẹ̀ wá sọ pé àti ẹ̀wá ìrẹsì rẹ ni láti gbàjọba ẹni. to open protest tàbí ká fẹ́ dá ìjọba wọn gbà àdíìsì oríṣiríṣi ló wáyé lórí ẹ̀ débi pé òjíṣẹ́ ńlá ń sọ fún ìkan náà sàhábà láàrin kan nígbà tó ròyìn báwọn aṣíwájú ìfẹ̀yìn ayé bí wọ́n ṣe wá di alámọ̀ta ẹrẹ ẹni nìkan wọ́n ń bilé rè pé àtẹ́lẹ̀ yìí bá ń ṣẹlẹ̀ kí náà ń ṣe náà ní ti dà dáwọn padà tó lè dodo ànájì ní rárá má àkọ́wò orí ìtumọ̀ sọ̀la lópin ìgbà tí mo bá yẹ̀ àṣírí ìwọ̀ pé kí ẹ yọ̀dà táwọn aṣáájú yín. ó ní láàyè kan wà kí n dọ́ra bàtà kódà tó bá lù ẹ́ wà á kàdà máa láti ó sì gba pọ́pátì lọ́wọ́ ẹ̀ nítàbù bí afẹ́kùn níṣòro fún un. ó tún sọ ń bọ̀ ní ìkọ́ni ìṣẹ̀rọ àtàkùn kọ́ni ẹ̀ńdàlháwọ̀ ẹ̀mú sòrò gbogbo aburú tó lè wò lọ́wọ́ wọn tí ẹ ti pàdé mi muhammad ayindala fawọ níbi asérémọdù fọlọ́wọ́n bá ṣe ìrírí ẹgbẹ́ mi àtàwọn tó tẹ̀lé mi níjọ́ àjíǹde. ó túmọ̀ sí pé gbogbo pa afẹ́gba báwà afẹ́ṣigba afẹ́ṣàwòyí báníyàn tó pinlẹ̀ ṣe lè wò kó dáa tó tó bá ti jẹ́ pé mùsùlùmí náà làwọn tá a fẹ́ gba fáwà yẹn lọ́wọ́ wọn kò sígbà tá à ní tako àti òṣìṣẹ́ ńlá kágbó ìṣe. tó tí wọ́n bá dé tí wọ́n sọ fún yín pé kí ló burú nínú kí mùsùlùmí jẹ́ aṣáájú orílẹ̀-èdè kí mùsùlùmí ó jẹ́ gómìnà ó jẹ́ pàwọn nìkan lọ́nà wà ní state council ṣé àrí pé islam máa dọlẹ̀ ni ẹni tí wọ́n bá sa eléyìí fún ọwọ́ ọkùnrin ní bẹ́ẹ̀ ni ọ̀tá islam nìkan ló lè lòdì sílẹ̀ yìí ṣùgbọ́n náà tí wọ́n fẹ́ gbà ṣe é là ń sọ yìí òjíṣẹ́ ńlá ní rárá àfi tí kì í bá ṣe mùsùlùmí lẹ́gbọ́ wà nípò àṣẹ lókun tó bá tún wá jẹ́ pé kéèké náà ló wà nípò àṣẹ àwọn àbá ànábì tó ní ká tún wé ẹ̀rẹ̀ e. torí pé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó lọ fi rẹ̀ kójú sípẹ́ ẹ̀ka lọ tó bá jẹ́ kéèkìrì náà ló wà nípò àṣẹ àwa wò pé á nígbà tí kéèkìrì ti wà nípò àṣẹ yìí kò yẹ káwa ká jẹ́ mùsùlùmí àwòrán o á ìjọba yìí tá a bá ní ètò ká fi orí korí ká pé ẹni tá a láti lè fi aburú tí ó gbẹ̀yìn ẹ̀ yóò ju ìtàn ìtàkùn lọ làwọn àbá ti máa ń ní example tó ta yìí wá ká okúnlẹ̀ tó jẹ́ pé àwọn ta hadith lépa nígbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ sí wọn tó bá ṣeé ṣe ni pé kéèyàn ó jí wọn kí wọn wọn ibi tí lóyún wà ati ibi tó wà lánàá tẹ fẹ́ bẹ̀rẹ̀ wàhálà yìí èwo lẹ́rù kó sun ọ̀dùn wọn ní táwọn wà tẹ́lẹ̀ ó bẹ́tà fún ìsìlámù ibi tí lọ. example méjì ti máa fún ni libya àti syria ẹni tó bá mọ tó ń ṣẹlẹ̀ libya hmm? tó bá wọn mọ libya bí libya ṣe rí nígbà tí wọ́n fi láwọn fẹ́ ní gàdáfi gbò lórí oyè àwọn european tó wọ́n ẹ́ndì libya ni kì í ṣe pé wọ́n ròyìn libya fi sì ní gbé libya làdá ni wọ́n standard libya bí ìgbà tí wọ́n wà ní europe òṣèyàdà púpọ̀ wá dé púpọ̀ nígbà tí security wà libya tó bá jáde láago mẹ́ta òru tó bá kó owó ẹ̀ sínú báàgù sí ìkọ́sọ́fẹ́ àtàkì wọn àmọ́ tó ń dóṣì ṣùgbọ́n wọn nígbà tá a lò fáwọn ní liberty bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tí mo bá jẹ́ mo ní rò èyí tó pọ̀ náà àwọn tó lẹ̀ ta ko gàdájì yìí rò fún àwọn ti tírèdì wọn òun náà ló ń tírèdì wọn téèyàn bá ń ròyìn bíbí àfẹ́lò mi wọ́n jẹ́ graduation ni wọ̀lá ṣùgbọ́n gbà tán bẹ̀rẹ̀ ẹ̀ ní táwọn náà kọ lórí ni pé gàdájì ò ṣe irú islam táwọn fẹ́ àwọn fẹ́ kó ṣe ojúlówó islam àwọn fẹ́ kí muslim government kó rọ́pò bẹ́ẹ̀ náà làwọn kan náà tó fẹ́ rárá democracy làwọn fẹ́ alimohim ni pé àtàwọn tó ní islam làwọn fẹ́ àtàwọn tó ní democracy gbogbo náà ló tà wọ́n láti tẹ àdéhùn mọ́lẹ̀ wọ́n tó rí ṣe yìí eléyìí gan ni táwọn ń padà pé agenda muslim brotherhood báyìí àwọn ṣe dáa tó kò ṣe execute aláìlẹ́sẹ̀ èèyàn ńlá ti dijú sí ìtànàjì sọ kó ti tí sí kó tó rí execute àwọn alùpùpù náà wọ́n jẹ́ máa kí wá takú lé lórí wọ́n ní nǹkan táwọn lẹ́bi fi kọ́ wa ní pé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run pátápátá tó sáà tọ́nà wọn ti la yé nǹkan kan ló máa ń pa wọ́n láti fọ́n fi jíṣẹ́ báyé kí wọ́n pèsè sí àtọ̀ṣì kí wọ́n pèsè sí ìjọkan ṣoṣo ọlọ́run ọba. ìjọkan ṣoṣo ọlọ́run yìí bá a ṣe ń pe àwọn ọmọ ẹ̀yìn sí bẹ́ẹ̀ náà là á máa pe àwọn aṣíwájú àwọn tó ń ṣèjọba sí. ọlọ́run fúnra ẹ̀ bá wá ṣetán láti fi ẹsẹ̀ yín rinlẹ̀ nígbà tẹ̀ tí pèpè sódòdó ẹ máa pọ̀ sí tí ó ti wá di pé sẹ́ni tí ò yẹ kó jẹ lé yín lórí bá jẹ lé yín lórí àjọ òun ó gbóná mọ́ òun náà nídìí ṣùgbọ́n kó wá jẹ́ pé páwà páwà páwà leadership training leadership training nìkan láàmú àwọn arán mẹ́rin tọ̀hìn ìdájọ́ ẹ̀sìn ní pẹ́jọ́ pé tá a bá jẹ́ ọlọ́run bá nípele yìí òun ni wọ́n kọ́kọ́ ṣe ìbéèrè lé lórí a máa wà á mọ̀ a máa wá rán páwà páwà fún àmẹ́nu wọn ní kì í kì í ṣe mẹ́nà àjàmọ́ ànábì ọlọ́run. tó eléyìí gan ni òpin àláàrin jíjẹ́ alùsùn ọ̀jẹ̀má àti fífẹ́ lo àjẹ́ńdà wọn muslim brotherhood ṣùgbọ́n ó dájú pé islam làwọn náà láwọn fẹ́ẹ́ fi ràn lọ́wọ́ bó a takúlé lórí ọ̀nà máa ń gbà ló ṣọ̀tọ̀ ọ̀tọ̀ àwa rí i pé ọ̀nà tó fi ní lọ́kàn balẹ̀ jù òun náà ní ibi tá ànábì ju èfún ní pé ká tọ̀ àwọn wá ń rò pé ibi tá ànábì ju èèyàn o ọlọ́jọ́ pípẹ́ ni táàbà tiẹ̀ débẹ̀ táwo short cut ẹni bá rántí algeria in the eighties ẹ wọ́n jagun for years algeria àwọn tí wọ́n fẹ́ gbàjọba láti fi islam rẹ̀ ohun táwọn àfa àsọkùn ọjọ́ náà lọ́wọ́ ní pé à gbogbo ibi téèyàn bá ti sọ̀rọ̀ kan ó yà pa síbà náà lè tẹ̀jú rẹ̀ èyí tí ó gbẹ̀yẹ̀ yóò kú ju tó àtàkùn wà lórí ẹ̀fẹ́rẹ́ lọ situation ojúlẹ̀ àlejò téèyàn bá délẹ̀ yóò máa bá wọn sọ̀tún. so ní ṣókí eléyìí ni àkọ́kọ́ wà láàrin agenda muslim brotherhood and the alusunna waljama. ṣẹ́wárí gbogbo orílẹ̀-èdè táwọn muslim brotherhood àtàwọn tí wọ́n gba ti mẹ́tàlá ìjọba ti wá wà àwọn àti alùpùpù wọn ti àmà hàn wọn kì í fòó là kí ni kì í jẹ́ kí wọ́n fòó là rí táwọn bá dìde kí wọ́n débi kan tí wọ́n kàn bẹ́ẹ̀ pé political power agbọ́dọ̀ dàgbà fún islam àwa tó yé wípé kò ṣeé ṣe láláì ní kó sáwọn nǹkan tá à ń nẹ́bi ṣe léèwọ̀ fún aláàbí kó sí àwọn ò máa ṣe wá àti pé ìyẹn kọ́là nẹ́bi ní ká fi ṣáájú o ká pera wa títọ̀ sí i ọmọ yẹn tó ń bá a sọ̀rọ̀ látàárọ̀ ó ń bá wa sọ̀rọ̀ nípa àyẹ̀sẹ̀ wò àyẹ̀sẹ̀ wò àyẹ̀lẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ló ń pè wá sí. àwọn eléyìí torí pé gbogbo ẹni bá tí wọ́n political power ó ní ìdí crowd ó ní ìdí èrò àwọn pípe iṣẹ́ àkíyèsí lórí tọ̀hí tó lè mú wa máa yára àwọn òyìn fẹ́ ṣe é nígbà ń sọ yìí sì ẹ má yẹ̀ṣẹ́ wò ẹ má wò lẹ̀ fún ṣéwù kan ẹ má bàbá náà ṣéwù gan ju gbọ́dọ̀ ń ṣe ní ká fún àwọn àgbà nílọ ẹni bá ń sọ súúfì òní balò àbẹ̀kọ́ ni àwọn tí kì í ṣe súúfì táwọn máa ń yẹsẹ́ wò wọn ò ní balò àwọn ìjọ míì náà bí àwọn ṣíà tó bá sọ̀rọ̀ débi pé ẹ má pọ́n fàábé kan dé kan lọ tí kì í bá ṣe pé àkọsílẹ̀ ọ̀rọ̀ ànẹ́bì ló lápọ̀lé pọ́pì gbà wọ́n kan lọ ẹni tó fẹ́ pọ́sẹ̀ ìmọ̀ ájì lé lórí àwọn kólàfà yòókù kò ní fẹ́ bá ṣe ní àwọn ṣíà ó fi jẹ́ pé wọ́n á máa fẹ̀sùn fún ẹni bá wà lórí mẹ́nẹ́rẹ́sì alùsùn náà wà jàmá àrí pé àwa ò pèsè sí unity àwọn tá à ń takúlé lórí àwọn nǹkan tó lè ya ìjọ ni torí pé unity tí kì í bá ṣe kó dá lórí òdodo tọ́lọ́wọ́n bá fi rán ànábì tó kó fi jíṣẹ́ báyé unity òfò ni àwọn níbi unity yẹn torí pé political agenda ni sẹ́yìn bá ṣe wà yín sí ẹni tí kì í bá tiẹ̀ kí àwọn alámúlétì nù wa tó bá ti dìtà kó o fẹ́ jẹ kánsẹ́là àdúgbò alámúlétì kọ̀ọ̀kan ni ó fi yóò tún bèrè pé sẹ́lò bí wọ́n àjọ ìpínlẹ̀ kí lọ sálámà sí wọn torí kí ni torí political agenda wọ́n ní ìdìbò àwọn èèyàn so àwọn tó fẹ́ fi agenda muslim brotherhood establish. Uh, wọn a máa practice kankan tó máa ń fẹ́ jọ hypocritical islam wọ́n ní gbogbo orú tó lè fò nìtọ́kàn ẹ̀jẹ̀ ká gba gbogbo wọn jọ èyí tó wá yẹ ká sọ sàn án wọ́n máa ṣẹ́nu kù torí pé wọn ò ní pẹ́tẹ́lẹ̀ kan gbọ́n tí ò jọ díẹ̀ tá a bá sọ̀rọ̀ tako sòfíà sófì ò ní fẹ́ bá wa ṣe tá a bá sọ̀rọ̀ tako ṣé à ṣé àwòyàn wa lódì a sì ní ìdí wọn àwọn àtọ́jú ọlọ́run kí lọ́wọ́ bá sọ kí ló ti rán wọn òun ni wọ́n ń iṣẹ́ gbogbo ibi tó bá wù ẹ̀ kó yìí mọ́ ṣùgbọ́n dá wọn lójú pé sẹ́ bá lọ sẹ́ bá gbọ̀dọ̀ lọ́wọ́ bá náà ni ó gbẹ̀yìn òun náà ni ó ṣẹ̀ tó wíwà lórí eléyìí ó máa ń fa kó jẹ́ pé ìkọ́wání àti ẹni bá jẹ́ àlùtúnà wẹ̀gàmá àkọ́wà lórí àkídà àwọn àfa àlùtúnà tá a mọ̀ ní àdìsọ́kàn àwọn kọ̀hábà àmọ́ wọn máa ń gbé wò wá. àwa dẹ̀ láwo òbẹ̀rù gbogbo ohun táwọn bá ní wọ́n fẹ́ kó síta kí wọ́n kó síta kí wọ́n láti fi ẹ̀rí ẹ̀ dì í wọ́n ṣe máa ń pè wá ní àwọn onímọ̀ gbangba wọ́n ní gbogbo táwọn bá kọ àwọn máa bèrè pé ẹ̀rí ẹ̀ dà bẹ́ẹ̀ náà ló dẹ̀ yẹ kó rí wọ́n bá ń pè wá síta pé ká protest ká ní hijab de ká ní tinúkọ̀dẹ̀ á bèrè pé pẹ̀lú ẹ̀rí wo hijab ẹ̀yin kọ́ lẹ́ẹ̀kọ́ ló hijab láyé àwọn kan ló ṣáájú yín tó gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ó máa ń dákọ́ wò wá níwò táwọn máa ń pè ní reaction read àwọn tó jẹ́ pé ọwọ́ aago ẹ̀yìn ni wọ́n fà á sí torí pé gbogbo bẹ́ẹ̀ ṣe lè sọ̀rọ̀ tẹ̀lé tó lẹ́gbọ́ ni tí wọ́n máa bí ni pé tó bá hadithi tí ò bá ti bá hadithi mu àwọn òní gbàgbé wọ́n á ń bí ẹ̀yìn ọmọ ìyá ẹni tó láni ní òun dáa tó kó ṣe dáa tó yìí òun sì fẹ́ kí káwá wa sọ́wọ́ mùsùlùmí ṣùgbọ́n ọ̀nà táà nẹ́bí àtẹ̀yìn tó sọ fún iṣẹ́ ọlọ́wọ́ yìí bí pé sọ́wọ́ yìí tẹ̀ sọ́wọ́ yìí ò tẹ̀ iṣẹ́ ọlọ́wọ́ bí ni pé ṣe ẹ̀tọ́ ọ̀nà mi ta ló pé lórí nínú àwọn méjì tá a bá ná a fẹ́ débẹ̀ tọ́lọ̀ ń bá kọ́ fáà ní débẹ̀ ṣùgbọ́n a kú sọ́nà ọbẹ̀ a kú oríire ẹbẹ̀ rántí àdí ìfẹ́ tó lóun fẹ́ sá fún bàjẹ́ ó pààyàn ninety nine ebi kò sí ìdíbi tó lọ àníyàn lọ́lọ́wọ́ bá rò pé ó ti mú nílé ọ̀nà ọbẹ̀ ẹ̀kọ́ nípò ẹ̀ kó ti débẹ̀ kó ti táwọn àfáà tí ti ń kọ́ wa ní pé in all situations ẹ máa bèrè ọ̀nà wo lànà bíi láàlẹ̀ so with us the end does not justify the means the means have to be in accordance with the instruction of muhammad sọlọ́mà àtàlà tó bá bá bèrè pé kí gan ni problem láàrin àlùsílẹ̀ ọ̀jọ̀mọ́ hàn àtàwọn sẹ́lẹ̀bí wàláhì ìpìlẹ̀ náà nìyẹn àti àlùsílẹ̀ ọ̀jọ̀mọ́ hàn tó ti yé wẹ́ẹ̀ àti ìkọ̀wání tó dédì ìbẹ̀ gan ni mo sọ máa láyè fún wa yẹn ó wá ní dimensions tó pọ̀ tí a máa pẹ́ tó bá ti ní political agenda ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yẹ kó fojú fò ló máa fojú fò táwọn ìyàwó tí bá láwọn oríṣẹ́ ń sìn wọ́n pè júwe tó bá ní wọ́n kó oníṣẹ́ òun máa jẹ́ sẹ́kítírì fọ́gà kan tàbí sẹ́kítírì ní ẹkọ́ lè wọlé tọ̀ ọ̀gá àti wíìlì àbí àwọn obìnrin pé ó mú obìnrin lọ bẹ́ẹ̀ àgọ́kùnrin tó bá lọ́kùnrin ni màá ní kó jókòó sílé àbẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n ní tó fèsì rárá we need our sisters in position torí pé tí wọn bá sí position kò lè sí political power wọn á wá interpretation fún un tó bẹ́ẹ̀ ló wá rí káàkiri southern aspect of the deal tó jẹ́ pé ó yẹ kéyìn ó dúró lórí effect ni àwọn ò máa wo ní táwọn fi ṣe objective ìyẹn la ti máa ń sọ pé wọ́n ń lo machiavellian they could approach to issues tó ti yé àwọn tó jẹ́ pé èyí tí wọ́n fẹ́ àti ní máa júwe ọ̀nà tó wọ́n tọ̀ àwa ní rárá èyí tá a nílẹ̀ èdè ni pé ọ̀nà tọ́lọ́wọ́n bá láàlẹ́ náà là á fẹ́ tọ̀ á rí àti ìbá àlérí àti ọwọ́ ọlọ́wọ́n bá nìyẹn wà ní tọ́lọ́ tẹ̀ máa bí wá náà ní pé sọ́nà yẹn lẹ tọ̀ kàdá ọdún wo yóò yá yóò jẹ́ kíákíá ni yóò pẹ́ ni ọlọ́wọ́n bá lórí yẹn. so this is gbogbo tí máa jẹ́ ìjà láàárín ahlùsùnà ọ̀jàmá àti muslim brotherhood òun nílé. àwọn náà wà á kórìíra gúúpù kan pé bí wọ́n ṣe kórìíra ahlùsùnà wọ́ọ̀jàmá. torí wọ́n mọ̀ yìí pé gbogbo àwọn gúúpù yòókù àwọn náà bí ẹni ṣàrìndì bí ẹni ṣàrìndì mẹ́sìlẹ̀ tẹ bá ti wọ́n léèrè ẹ̀rí tí wọ́n ṣe tó pọ̀ jù nù wọn ìlẹ̀ ìfún. sábà tí alùsùnà náà ní máa ń takú lórí pé nọ́ọ̀sù sọ báyìí. tó tẹ ẹ bá ní kẹ challenge táwọn ń ṣe wọn a máa rẹ̀ fún un ó túmọ̀ sí pé àwọn kan tó lè dà wọ́n lágbo síná àwọn pípò yìí náà ni ló jẹ́ pé ibikíbi táwọn náà bá wà àwa náà máa ń fojú sọ wípé àwọn tí máa ba iṣẹ́ àwọn jẹ́ nílé now summary ó ṣe di pé wọ́n spread data àwùjí wọ́n spread káàkiri orílẹ̀ ayé òun ni mo sọ fún yìí. ẹni tó bá wá jẹ́ wípé tó tó kúrò ní nàìjíríà láti lọ kéwọ́ nílùú sàwùjí ó ti ní consciousness on time sọ yìí ó rọrùn fún tó bá dé sàwùdí táwọn lecturers lọ́hùn bá pè sí i ó mọ̀ pé tí wọ́n pè wọ́n sí i ara ń ta àtàkùnlélé ni. ṣùgbọ́n ìtú pọ̀ jù nínú àwọn tó ń rí mínà lọ sí sàwùdí until very recently àwọn tí wọ́n gba mọ́tẹ́rẹ́tà lọ kì í wá ṣe àkọdùn tá a bá kó mọ́tẹ́rẹ́tà mẹ́wàá sílẹ̀ sí nǹkan bíi fifteen years twenty years ago àwọn tó gba sànàwí à ń bẹ̀ lọ sí saudi fún ìgbọ́ fúnlẹ̀ yìí wọ́n máa ń ní kéwú lọ́wọ́ o wọ́n sọ lárúbáwá o ṣùgbọ́n àgbọ́yé súnà ẹ̀ ní í bá lọ́wọ́ wọn ibi tá a ti rágbọ́yé súnà àárín àwọn tí ò ní kéwú ni àwọn tó lọ ra institution oau eh, ui eh, osu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí wọ́n fi àwọn tíra tí wọ́n tú sédè gẹ̀ẹ́sì tí wọ́n fi pè wọ́n sí súnà wọ́n ti gbọ́ súnà yìí nígbà táwọn afáà tó lọ sí mẹ́jọ nílé ijó táwọn kan torí súnà gbòdò kódà àwọn gan-an máa ń fi takò wá tá a bá ń sọ̀rọ̀ súnà èyí tọ́lọ̀ bá wá ṣàánú nu wọn ní àwa wò pé ah, àwọn ọmọ yìí rọrọ̀ sọ o wọ́n lè má lè kéwu lọ́wọ́ mo fi ọlọ́run gbòòrò àgbà tí nìkan ti kíbi àlè ọ̀kan kan ló jẹ́ pé látara pé mo bá mss sílẹ̀ nígbà ọ̀sẹ̀ wà á gbọ́ yé afáàlẹ̀ ni wọ́n pè mí mo ní kéwu lọ́wọ́ jù wọ́n lọ ṣùgbọ́n wọ́n á challenge mi lórí àwọn nǹkan parí pé ah mi tọ̀ lọ́hùn wọn lè wí ẹni kọ́ náà máa ní kó lè pèrè ẹ̀ padà báyìí ó pọ̀ tó tó bá jẹ́ pé irú dictation yìí lọ́pọ̀lọpọ̀ ẹni tó lọ sàúdí ló gbé lọ sàúdí ó lè ṣe first degree ó ṣe second degree ó ṣe doctorate tó má mọ̀ kí là ń sáfẹ́ torí pé ẹni tó bá lọ high institution nàìjíríà á mọ̀ ń tà ń sọ yìí ìgbà tí mi lọ sí oau mo mọ àwọn ìwáálé tí wọ́n wà nípò èyò kì í ṣe pé mo gbúrò wọn wọ́n invite mi fún wọn náà tí wọ́n invite. ṣùgbọ́n àwọn kankan tí wọ́n fẹ́ tí wọ́n wájú àníyàn wa náà ni pé a fẹ́ kí islam gbòòrò ó ní bá a ti máa ń ṣe change of guard annually change of executive now a máa ń ṣe by balloting ni àwọn ò wá pé ẹ̀yin kọ̀ọ̀kan tó bá di pé.

question kan tí mo bẹ tí wọ́n rán sí mi tí n bá dárúkọ ẹ̀ ń tẹ́ máa mọ̀ ní ẹni tó bá wà lórí facebook he is today a personal assistant to one of the state governors And tí wọ́n rán sí mi mo ní pé unila ni base wọn so in each institution wọn á láwọn aṣojú ẹni tó rán sí mi ẹ̀ ń gbà tó wá ṣàlàyé mo wá bí léèrè mo ní ìtẹ̀yìn báyìí mi sí yìí àwọn wo lẹ tó yìnbá tó ní rárá àwọn táwọn yìnbá ìsìn àwọn ò ní sọ torí pé it's supposed to be a secret in order to achieve the purpose. mo wá ń béèrè àwọn kan fún tí mo rò wípé àwọn náà já àfa bọ́lá lágbájá bọ́lá sàmùlù fún àwọn ará wọn fi bẹ́ẹ̀ mo ní à tábà kọ̀ǹtínú táwọn ẹni yóò sí bẹ́ẹ̀ kò sígbà tí ò ní padà mọ̀ sí wọn wọn a máa wá ṣèmọ̀ pé kílẹ̀ ti pé mọ̀sára nílò kan tẹ̀ ti pé àwọn mo ní the day they discover ọ̀tẹ̀ máa bẹ̀rẹ̀ láàrin wa ẹ̀yọ̀ ọ̀dà mi. wọ́n lọ́ọ̀dì mo rántí tí bọ́lá yẹn sọ fún mi ní tí n bá yìí sí àwọn kíláàsì ṣùgbọ́n nǹkan tó transpire sí it confidential and innocently may not keep it confidential until ìjọ tó wá ń ṣe change of executive ìdáwọ́ àṣẹlẹ̀ àwọn kọ̀ọ̀kan tí wọ́n pè tí wọ́n ti ń ṣe meeting pẹ̀lú wọn tí wọ́n padà pull out wọ́n wá jáde pé ẹ má jà tanra wa bálọ́tì tá à ń ṣe àkànwé ìsinmi ara wa ni àwọn kan ti fi fẹ́ẹ̀ tó máa ṣẹlẹ̀ máa ń bẹ wá lọ síbi meeting kan pè mí sí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní lọ́ọ̀ta síra lójú búra pé òkú ní sí meeting báyìí báyìí báyìí báyìí búra pé òkú mi lọ sí unilag ní time báyìí báyìí báyìí ẹni ẹ̀ náà wọ́n á jáde pé ṣé kóun fọ́ báyìí lẹ́ẹ̀kan pé gbogbo yín alábòsí ni sáré mo pè lórí tí ò jẹ́ mi the only person tí mo rántí pé mo gbọ́ lóhùn ìṣe ni bàrà mùsàlà ìgbà ilẹ̀ ló bá wọ̀ kó tó hàn àgbà ọlọ́run ló kó mi yọ kì í ṣe ọgbọ́n kan ṣùgbọ́n bí tí mò ń lọ rèé àwọn nígbàgbọ́ wípé gbogbo táwọn ṣe yẹn àwọn fẹ́ fi sáàbì islam so àníyàn wọn kọ́ ni problem àníyàn wọn ni pé bẹ́ẹ̀ ni àwọn fẹ́ fi sáà ìsìlámù methodology wọn ló tako sí ẹ kó jẹ́ methodology so àníyàn lè dọ́gba ẹni tó lóun náà ń lu sẹ́rẹ́ òun woṣẹ́ òun ṣe gbogbo ẹ̀ láti ti fún mùsùlùmí lágbára tí ó gbẹ́ náà lágbà wọlé àníyàn ẹ̀ lè da tọ́nà tó ń bọ̀ tí ò bá wà ń bàmú pẹ̀lú táṣáájú ẹ̀ láti jíṣẹ́ àná mi náà tó bá jẹ́ ní ìdí situation àwọn ọmọ ọ̀yá wa wọ́n wá déwú ní sàwùjí tó jẹ́ pé innocently lọ̀pọ̀lọpọ̀ wọn náà darí sí nàìjíríà wọ́n sọ wípé madari lọ̀pọ̀lọpọ̀ gbà lọ wọn ò ṣe ms activities ọ̀pọ̀lọpọ̀ wọn ò lọ high institution nàìjíríà láti mọ̀ nǹkan tí mò ń sọ yìí lọ́nà tí wọ́n wà á gbọ́ wípé àwọn kan nínú wọn wọ́n ń bá wọn ṣerú mítà ẹgbẹ́ wọn ní sàwùjí nínú àwọn àbá tó le koko mọ́ wọn jù rọ̀bíyà alìmọ́lẹ́kàlẹ́ torí ẹ̀ ẹ̀ máa gbọ́ ibi kíbi tí àbá ti ń takò wọ́n á ní mọ́lẹ́kàlẹ́ ni torí pé àáfà yẹn rí wọn tán ó tọ́jú situation wọn dáadáa ó jẹ́ oríṣiríṣi tíra lórí wọn ó jẹ́ fún àwọn àlékún tó wà ní tíra wọn dídàlù wọn ó mú jáde ó fi ṣe tẹ́wọ́ níyà ó fi educate àwọn èèyàn so lọ́hùn-ún ọmọ ìyá wa wà nínú ẹgbẹ́ torí pé kó mọ̀ ó wá darí dé ó fẹ́ ṣe dáhùn wa ìhàwó làwa kọ sí ọ̀pọ̀lọpọ̀ ńgbà tí wọ́n darí dé. a wo pé tá a bá tó pèsè tó nà lẹ̀ wa ọ̀pọ̀lọpọ̀ àwọn táà ń tètè sí a kì í sáàbà tí wọ́n mọ̀. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọmọ ìyá wa táà ń sọ yìí maritas ní ní ìgbà lọ dáàrú ní ní ìgbà lọ irú kéwú lẹ̀ wa táwọn àáfàá lẹ̀ wa máa ń nígbà pẹ́pẹ́ tí ò bá ké kó gbọ́dọ̀ àwọn kọjá òdì kéwú lọ́wọ́ irú ẹ̀ ni wọ́n ké tí wọ́n tó lọ sàrúdí ó kọ kó jẹ́ pé one wọ́n ní èdè yorùbá tó jiná lọ́wọ́ wọ́n mọ gbogbo ìṣe àwọn àfa àtìlé tó ń gbà táwọn náà dé èyí tó pọ̀ nínú tí wọ́n ń sọ tí wọ́n fi ń pèpè ó wà ń bámu pẹ̀lú sónà táwa náà ń pèpè sí àti tí wọ́n ké lọ́hùn yẹn ó jẹ́ pọ̀pọ̀lọpọ̀ nǹkan táwa náà ń pèpè sí táà ń jẹ lẹ́nu tó yé wọn àwa ti wá ṣe nǹkan kan tó ń fi hàn pé a gbà wọ́n fọwọ́ tẹsẹ̀ torí pé a rí pèpè wọn a rí pé fúnà táwa náà bá ń pèpè sí ni wọ́n ń pèpè sí. àwùlẹ̀ wọ́n àwọn èèyàn wípé ṣé àbàkọ́ àwọn ẹni iṣẹ́ èdè ni àti mọ̀ wọ́n dáadáa ẹ̀ farabalẹ̀. èmi wà nínú ẹ tó encourage wípé ọmọ ìyá wa dr sharaf ibi tí wọ́n ti ṣe lẹ́tọ̀ ní um, ìjẹsà ẹni bá láǹfààní kó tó kojú wọn. a rí nínú àwọn ọmọ ìyá àwọn tó máa ń tó àṣà jẹ́ ìdí pé ó ni pé àfa kórira àwọn àfa àgbà kan máa ń yẹn gbèjẹ iṣu gbogbo èèyàn náà pẹ̀lú máa ń nífẹ̀ẹ́ gba àfa àtàwà padà sí táwọn náà bá sọ sọ ní ìyẹn dàwọn nù. tó báwa ṣe wa lórílẹ̀ lọ́dọ̀ àwọn sábà tó bẹ́ẹ̀ náà làwọn náà ń ṣe tẹ̀lifí ìbára wọn kódà nínú àwọn ọmọ ìyá ara wọn tí wọ́n ń ti ìlú wọn lọ ká dókítọ̀ mọ́lé lóògbómọ̀ sọ pé àwọn fẹ́ tẹ̀síwájú nípa déwu látara pé kí ni táwọn kan bá ní àbí nv ni a lè kí wọ́n sọ̀rọ̀ àforíjì ẹni tó nv ò ní kúrò láti mọ̀ sọ kó lọ dókòó ságbọ́ ètò ti ṣe lẹ́kítọ̀ mo kà mí ò kà ó bẹ́ẹ̀ mẹ́ta síbi kan ra mi jókòó jẹ́ pé mi ò tiẹ̀ introduce ara tó bá pọ̀ ní mo rí.

torí pé ìfẹ́ pé súnmọ́ làwọn náà ń pèsè sí la ti pàdé wọn àwa lè ṣe lẹ́yìn sí ilẹ̀ jẹ̀ fún wọn tí a ṣe pẹ̀lú bí agbẹ àwọn ọmọ ìyá ló ń bẹ láì fún òní pẹ́ pẹ̀lú àbí. náà nígbà tí a rí pé nígbà tí ilẹ̀ dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá ń sáré sí wọn tẹ́ bá dẹ̀ wò àwa tá a sọ̀pọ̀ sí wọn jù wàláhì àwa tá a jẹ́ alùsùnà náà ni. àwọn tí kìí ṣe alùsùnà ní tí wọ́n ń fọ ò bá fi wọn mu. ṣùgbọ́n àwọn tí jẹ́ pé a ti ṣe dáwà fún tẹ́lẹ̀ káwọn tó dé fọ́rọ̀ súnà ti yé wọn á rí pé masha allah èèyàn ní dọ́kọ́rẹ́ láti sáwúdí ó tún fọ̀rọ̀ súnà ọ̀rọ̀ àwọn eléyìí ṣe é àwọn báyìí ni wọ́n sáré sí wọn. ṣùgbọ́n bo ni òpin àti wá fẹ́ dé àti báwo ni kópin àyẹn ṣe mọ́ wá ni pé àwọn wá bẹ̀rẹ̀ sí ní pèpè sí nǹkan kan kó yí àwa tá a ní àyíṣà kó jẹ́ pé kò yí àwọn àti ó yé wọn wọ́n bí wọ́n ń lọ wọ́n ti pamọ́ ni òun náà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pèpè sí pé àtàwa àtàwọn tmc ìkan náà ló yẹ ká jẹ́ ó yẹ ká jọ máa ṣe dáwà ni. tmc ò tmc wọ́n ti ń ṣe dáwọ́ àwọn fá ìmọye ọdún táwa náà ń dá tiwa ṣe lágbo tiwa. tí nǹkan kan tó jẹ mọ́ islam bá ṣẹlẹ̀ kò sábòrú nu pé a jọ fi ìbí ẹ̀. ṣùgbọ́n bá a fẹ́ ṣe dáwà àwa pe pápẹ́júwe bàbá wa lẹ́dùmọ̀dín àwa kan àfa tmc àníkà yìí bá ti sọ́ dáàbọ̀ tí àfa tmc ń gbé láàbọ̀. ǹjẹ́ mo mẹ́sì ìtàn sọ fáwọn jàmọ́ yẹn àti sáǹpù gbogbo ìsọkúsọ tí ó bá tẹnu wọn jáde jẹ́ pé a wà lórí mẹ́nàjì kan náà. tó táwọn èèyàn bá wá sọ látara nǹkan bí wọ́n wá pè wọ́n sí àti sọ pé à ṣé àmọ̀ pé àgbà ti gbogbo àkídà wọn ni kò ní ṣe é sọ mọ́ wọn nígbà tẹ̀síjọ́ ń ṣe dáhùn àpapọ̀ ṣíṣe dáhùn àpapọ̀ yẹn ó ti ń jẹ́rìí sí pé mẹ́nàjì ìkan náà ni. ṣùgbọ́n tó bá ń ṣe dáhùn àti wọn lágbo tiwọn táwọn náà ṣe tiwọn kò gbọ́bọ̀ kò fún ògùn ṣe tiẹ̀ lágbo tiẹ̀ níjọ́ tá a bá sọ pé ilé lè tán sọ yóò jọ sọkúsọ lójú tiwa o wọn ò ní lè fẹ̀sùn ẹ̀fọ́ pé bẹ́ẹ̀ ni náà lè pa àwọn àfáwọn wá fún wa ó náà kò jù bẹ́ẹ̀ lọ a ní kí wọ́n ṣe ju wọn káwà ṣe àwọn wá rí rárá ẹ̀yin tẹ́ wà ń lé ẹ̀ gbọ́rọ̀ sẹ̀lẹ̀síyà yìí tẹ́ bá gbọ́ yé ni ìkan náà lè ká jẹ́ pẹ̀lú àwọn pípò yìí àwa ní ìkan mi méjì yálà kó jẹ́ pé wọn ò mọ àwọn ẹni àbí kó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n àjẹ́ńdà kan náà tá a ti mọ̀ àjẹ́ńdà pé má pìrìsẹ́ǹtì bó ṣe rí tí wàá fi rí ipò yẹn mú láti kó ìtú bá pọ̀ nú àwọn èèyàn sí alẹ́gbẹ́ àjẹ́ńdà kan náà tá a ti mọ̀ wọ́n ni wọ́n lò tá a má gírèkù tán instead of question and answer à ń tẹ̀síwájú láti fi tàwa dé kọ́lọ̀ máa ṣàgbà fún wa sọ̀kọ́ àrẹ́kànlá mọ̀lẹ́hàmdé aṣíhàdó àlọ́ kàmáta àrẹ́kà àdáàdì ìrọ̀lẹ́ wàhálà àdáàdì ìrọ̀lẹ́ àti ìlẹ́kà hábìlì òṣèlú. nítẹ̀síwájú náà bá ní àǹfààní tí ọlọ́run bá kọ pé àkókò tí máa ní láti ṣe àwọn kókó àlàyé tó fẹ́ ṣe fún wa ó pọ̀ débi pé ìrọ̀lẹ́ torí àwọn tó sọ̀rọ̀ sẹ́yìn wa a lè padà wá lẹ́yìn ìgbà wọ́n ní ìjọ́ mẹ́jọ gbogbo tó bá ń lẹ́yìn wa tá a lè máa fẹ́ ṣèbéèrè lórí ẹ tó bá ń padà kó ní ìgbà tó kó pọ́ sílẹ̀ ẹ bá àbá láǹfààní àti gba ìbéèrè yìí. mo nírètí pé pẹ̀lú àwọn àlàyé díẹ̀ tí mo ti ṣe yìí ayé wa kí ló lè fún kẹ́ni tó kúrò nàìjíríà tó kéwú nàìjíríà tó wá lọ parí ẹ̀ ní sàwùdí kó wá ti ọ̀gùn dé wọ́n wá sọ pé kò mọ nǹkan kan nípa ìṣesí àwọn kan nípa pé gẹ́gẹ́ bí tí mo sọ ọ̀pọ̀lọpọ̀ tó ti mẹ́tẹ́rẹ́sà lọ kì í ṣe pé wọ́n bọ́ súnmọ̀ yìí fún olú lọ. environment ọ̀hún yẹn ó tẹ̀ wá súnmọ̀ síbi súnmọ̀ àwa mọ́ bẹ́ẹ̀ bó ṣe lè wò pé ìlú burú burú tó ewu tó fẹ́ ṣe kíra súnmọ̀ ni wọ́n fi ń kọ́ wọn environment súnmọ̀ yìí tó ó fẹ́ ó kọ̀ bí a ti bá yìí gbọ́ lù jẹ́jẹ́. èèyàn fẹ́ èèyàn kọ̀ tó bá tó nírú ibi tá à ń sọ yẹn yóò gbé àgbọ́yé súnà kan dé ó lè mọ ní bó ṣe mọ àní ti wẹ́ẹ́ tó kéwú ní mọ́tíráṣà ń bí tí ò bá wọn ó ṣẹ́mẹsẹ̀ tó ṣẹ́mẹsẹ̀ kò bá wọn ẹgbẹ́ súnẹ́rì kò jẹ̀ tún jáde lọ sí sàwùdí kò tí darí táwọn èèyàn bá wá darí kò ní í ṣe wálé mọ̀ tó bá ní àwọn nǹkan kọ̀ọ̀kan nípa àwọn ẹlẹ́gbẹ́dé tí ò yé wọn nípa ìbámu olùtẹ́lẹ̀ tí wọ́n tó lọ. ìyẹn ìkan àwọn èèyàn kan tó máa ń kó sí ìrújú wípé ṣé tí àwọn tá à ń pè ní àwọn ẹlẹ́gbẹ́ yìí ṣé tí wọ́n fi yàtọ̀ káwa tó pọ̀ tó bẹ́ẹ̀ ni tá a fi rò pa àlè ìbára ṣe ṣe bí wọ́n láwọn sọ̀tàgbà náà máa ní àpá lórí àwọn kan kọ̀ọ̀kan. àlàyé rèé àwọn sọ̀tàgbà máa ní àpá lórí ọ̀rọ̀ ìdájọ́ ẹ̀sìn tọ́kà. pápẹ̀júwe ẹni tó súnmọ́ obìnrin tó wọlé sí lára tí ò dámira tó ní ìdíkú wẹ gúúsù àbí kò ní ìdí àwọn sàbábà lè pè lórí ẹ̀. tó yẹ wọn sì àtàwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ a lè rí tẹ́lẹ̀ kan ní báyìí ni tẹ́lẹ̀ mi ò ní àyè ní ṣùgbọ́n gbogbo ẹ̀ náà yóò máa jẹ́ ìdájọ́ ìdájọ́ ẹ̀sìn kì í ṣe ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ àkídà lórí ọ̀rọ̀ àkídà tí ìyapa bá wà lórí àwọn ìjàkọ́ ìfúnmọ̀ta àwọn abala kọ̀ọ̀kan dídí èrò wọn kọ̀ọ̀kan wọ́n lè fi yapa díẹ̀ díẹ̀ ṣùgbọ́n the main thing tó jẹ́ àdìsọ́kàn àkídà àwọn sọ̀hábà ò ní yapa débi káwá sọ pé ibi orí o yà sí tó bá wẹ̀ o ṣe ṣíhà tó bá wẹ̀ o ṣe súfí tó bá wẹ̀ o sẹ́lẹ́sì gbogbo ẹ̀ kan náà ní rárá la ṣe ń pe àwọn èèyàn sí pé àkídà àwọn ẹni àkọ́kọ́ yẹn òun náà là kídà tọ́lọ́wọ́n bá fẹ́ tẹ́wọ́ gbà torí òun ló bá kọ́ ọ́ lẹ̀ mú. tòkíyapa bá ń wáyé láàárín àwa pẹ̀lú ẹni ìjọ lórí ọ̀rọ̀ àdìsọ́gbọ̀n kí tí wọn ò fi bá ń dákọsílẹ̀ sọmu gbogbo bí wọ́n ṣe lè fún máa ṣàkíyàn ẹ̀sìn tó àwọn ó ṣèkìlọ̀ fáwọn èèyàn yìí pé àdìsọ́gbọ̀n wọn kò sí ìbámu pẹ̀lú àdìsọ́gbọ̀n àwọn èèyàn àkọ́kọ́ ẹ jẹ́ kí wọ́n máa dájá wà tí wọ́n ṣe káwọn náà máa ṣe tiwa. àìjẹ́ bẹ́ẹ̀ ẹlòmíín lè ní òun ní ìrún báyìí báwọn ń bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n ń tún lẹ̀ iná ń bẹ̀rẹ̀ lẹ́ ń tún wàhálà yìí ṣe wá pọ̀ tó yìí láti máa ń dáhùn pé ẹni tọ́lọ̀ bá ní kó yé náà ni ó yé àwọn àgbọ́yé kan lẹ̀ gbọ́dọ̀ tẹ́lẹ̀ fún yàn kọ́rọ̀ ló tó yé pé ọ̀rọ̀ àkídà kì í ṣe tá à ń kó kéré onígbà táwọn ẹbí ti wà ń lọ ó ní àkóńgbọ̀ òun ó gbé sí mẹ́tàlé ní àádọ́rin á pè lórí ọ̀rọ̀ agbáwẹ̀ àgbàwẹ̀ kọ́ lórí ọ̀rọ̀ bá ṣe ọ̀dà kábà ṣe ọ̀dà kábọ́ àwọn tí ó pin wọn àkídà ni ìròyìn ọlọ́run àdìsọ́kàn tá a fẹ́ ká ní nípa ọlọ́run nípa àwọn mọ̀láìkà nípa òjíṣẹ́ àwọn nǹkan tí ó pin wa nìyí ìyẹn làwọn àfáà ní yóò jẹ́ bébì fún pínpín wa sí seventy three adápẹ́ tí ò bá fẹ́ wà nínú ìtọ́kíjọ èyí tó ń gbọdọ̀ tó gbọdọ̀ kọ́kọ́ mójútó náà ní ọ̀rọ̀ àkídà yìí ló ti jẹ́ pé tíra àkídà la ti ń kà láti di ọdún kèlòó àwọn ọmọ ìyá wa tí wọ́n wá dé yìí gẹ́gẹ́ bí ta sọ fún yín a nígbà táwọn ní ká bá àwọn apá kejì ṣe a wò ó wípé ó yẹ kọ́rọ̀ yìí ó yé wọn tí ò bá wá yé wọn a jẹ́ pé mọ̀dárì tí wọ́n gbà lọ sọ́hùn tí wọn ò bá wọn ṣe tí wọ́n lè mọ bí wọ́n ṣe rí bóyá òun ló ṣe àbòsí tí wọn ò fi bá wọn fún òbí mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ pé lẹ́pẹ́ hmm, àwọn náà mọ ohun tí wọ́n ń ṣe nínú ń ta àkọ́kọ́ jẹ́ organisation wọn ètò ara ètò wọn manhaj wọn ni pé a kì í fi gbogbo ẹ̀ hàn a máa ṣe lábẹ́rẹ̀ ni a kì í ráwọn èèyàn kó sí i àwọn ọmọ ìyá kan sọ fún mi pé gbà táwọn wà ní alifekma university àwọn tí wọ́n jẹ́ lecturers àwọn tí wọ́n fẹ́ pe àwọn sí i dáadáa kò bí èso gbogbo lecturers àdìgbà ló wà ní ọba àwọn lecturers tó wà ń bẹ̀ tí wọ́n belong sí ìfọ̀hání wọ́n kàn wú àwọn kọ̀ọ̀kan nú àwọn wọ́n sì pe àwọn ni pé àwọn fẹ́ káwọn máa ní ìpàdé ìpàdé ìtẹ̀síwájú wọ́n ní nígbà náà lọ́hùn kò tí ìyá wọn kan tí wọ́n fẹ́ àwọn sí ìgbà tó lọ́hùn wá ṣí àwọn níyè táwọn ka síra àwọn àbá táwọn wá gbọ́ yé àwọn àmọ̀ kò ó tó pọ̀pọ̀lọpọ̀ tó máa ń kó sí rẹ̀ dáadáa làwọn náà máa rò kán pa àwọn sí ìlọsíwájú islam bá ṣe dépò bí islam ó ṣe sunlẹ̀ ta gbọ́rọ̀ eléyìí tí ò ní wò. now ṣókí ìgbà táwọn ọmọ ìyá wa tá a wá pe gbogbo yín sí pé ẹ̀tẹ́ ti gbọ́rọ̀ wọn ẹ̀rìn mọ́ wọn ẹ̀kẹ́wú lọ́dọ̀ wọn ó ti wá di pé àwọn wá ń kọrin pé irú àwọn wọ̀nyí ni ká bá ṣe wọ́n ti ń pèpè sago dáwà táwọn ò sọ̀rọ̀ táwọn àfa àwọn tá à ń pẹ́ inú sọ̀rọ̀ ńbẹ́ àwa rí i pé ewu lélẹ́ yìí fún àwọn ọmọ ọ̀yá wa tó láǹfààní àti súnmọ́ wọn dáadáa wọ́n pè wọ́n ságéèsì nílọ̀wé bẹ́ẹ̀ ni ó dá mi lójú tí mo pẹ̀ pé kódà wọ́n di ibi ẹnì kan di ibi ìgbéra tó wá bá mi bí òfurufú bó láṣìírí tó ní kí n jọ torí tọ́lọ́run kí n pe dókítà báyìí báyìí sákìyèsí òun gbọ́ pé ọlọ́run ní kí n pẹ̀lú ẹ̀ sáré ti ara mo ní bẹ́ẹ̀ wọ́n ti ń bá ìdí program lọ́dọ̀ wọn rí ó ní kí n lo àǹfààní yẹn kí n pè wọ́n torí pé àwọn ti bá wọn ṣe ìpàdé lórí ẹlẹ́ẹ̀kẹ́ lòó lórí pé fífẹ́ ṣe pẹ̀lú àwọn ẹlẹ́gbẹ́dẹ́ yìí nígbà dáwà àmọ̀jẹ́ pé ṣùgbọ́n tí wọ́n sọ fáwọn obìnrin náà ni pé bẹ́ẹ̀ bá ti gbà pé kájọ ṣe ẹ̀dì tìyín mú ẹ máa bá lọ ní káwọn máa ṣe tiwa. ó bá jẹ́ ní tí wọ́n wà lórí ẹ̀ náà nìyẹn àwọn ń wò yín wò pé ẹ kéwú kéwú táwọn ké ó ṣe jẹ́ pé àwọn àfáàtò lọ́gbọ́n dúrásà náà máa ń kọ́ fáwọn náà ní ẹ̀mẹ́tẹ̀ pé ẹ̀ẹ́dì fáwọn ní súnà torí pé ẹ̀ ẹ̀yin shabab ẹ̀dì tí yín mú ṣùgbọ́n lẹ́yìn táwọn ń ṣe yìí àwọn rò pé wọn ní òṣè tí dáwọ̀ lè dé ògóńgó gbogbo ẹni bá ti pẹ̀lẹ̀ ní àlùsùn náà kájọ ṣe ni gbogbo ìjọ tó lè wù gbóbi lọ́n sí gbogbo orú àkíyà tó lè wù gbó jẹ́ ẹ má ti pera wọn ní àlùsùn náà kájọ máa ṣe náà ni àwa rí i pé a ní ojúṣe kan sí yín ojúṣe náà ni pé ṣe báwa náà la ṣe pẹ̀lú bí ìbàwọn èèyàn la gbẹ wọn lóhùn pé ẹ lọ àwa wá ní ká kóra ń sìn àwọn dàtàkìrà yìí bó ṣe rí lẹ́nu ìmọ̀ ń sọ yìí o èmi ò kà wọ́n kún onídíjà mo mọ̀ pé ọ̀rọ̀ yí ọ̀pọ̀lọpọ̀ wọn kò fẹ́ẹ̀ sí nǹkan kan tá à ń sọ nípa súnà nípa bídíà táwọn náà ti kà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kó yé mi ọ̀tọ̀ ká fẹ́ ti àjẹ́ńdà ń ta fẹ́ àti ìbàtàn ta fẹ́ bọ̀ ká fi bò mọ́lẹ̀ ìmí mi. gbogbo àwọn àfa àmọ̀ láàfa àgbà nílẹ̀ saudi sheikh kozan ni eh, eh, ẹ máa dárúkọ ọ̀hún ṣèǹkejì ni abdulmusa abadi kò sí kan ní wọn tí kì í ṣe kìlọ̀ fáwọn èèyàn pé ẹ jìnnà sí wọn o ẹ jìnnà fún dáwà tó tẹ́yìn àìmọ bí wọ́n ṣe rí ni ah, ìjọba ìfà náà sòdòdò ó súnmọ́ pé jẹ́ pé ẹ mọ ń tẹ̀ ń ṣe ṣùgbọ́n bí tẹ̀yìn lọ yẹn àwọn òdìbá ń lọ síbẹ̀ àwa wá ń sọ yí pé a kì í mọ̀ ẹni lẹ́wà innocent bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe rí ni àwọn ò sọ fáwọn èèyàn pé tẹ̀yìn kì í bá ṣorí bídà àwọn tẹ̀ ń pè wá sí wọ́n ó sun wá sí bídà wọ́n ó sun wá sí ká protest wọ́n ó sun wá sí pé ẹ̀bá wá ní tilamin ìbẹ̀rẹ̀ Egypt Mubarak kìí ṣe Christian Muslim ni agenda wọn ni pé rárá kìí ṣerú Muslim báwọn fẹ́ bẹ́ẹ̀ nìyẹn wọ́n ṣe protest ẹ̀dẹ̀ ríbi tí wọ́n ṣe dé ṣùgbọ́n nǹkan kan táwọn afẹ́ká gbọ́ yé rèé kájìmọ́ tún náà òjíṣẹ́ ọlọ́run kódà tó kí ẹni jẹ aṣáájú orílẹ̀-èdè tí ò bá jẹ́ ká láǹfààní good school good hospital good job tí o bá jẹ́ ká láǹfààní yìí ṣùgbọ́n tẹ ẹ rí súnmọ́ tẹ̀lé tọ́lọ́run fi ní kẹwàá jẹun nígbè ẹ máa kú oríire o. ṣe bá ní rárá torí pé we want a muslim leader tó máa kọ́ pípù fún yín akọ́lé ìwé akọ́ akùnrin accommodation ẹgbẹ́ ìdá lọ tí gbogbo eléyìí ò bá ṣe àṣìw láláì jẹ́ pé ẹ tẹ súnmọ́ lálẹ́ ẹ̀kọ́ àṣẹ òjíṣẹ́ láyẹ̀ rí ìkọ́kọ́ àṣìw o. kò táwọn bá ń dùn pé rárá muslim leader muslim leader irú èyí táwọn fẹ́ tí wọ́n bá débẹ̀ tán ẹ máa rí i pé a máa ṣàfẹ́kù títẹ̀lé sínú láwọn abala kan kò ní pé the very first step wọ́n kọ́kọ́ gbé gan step tó takò súnà ni a ń láti protest àkọ́kọ́ àfẹ́ nídà yìí ó takò bá nílé ìṣẹ̀pá aláṣẹ nípa báyìí àwa ní táwọn dàkà síra ìsì bá ti ń ṣoní bídà àwọn tí wọ́n pè wá sí àwa rí bídà tó léwu fún gbogbo àwọn èèyàn táwọn ń ṣe dáwà fún àbáwá káwọ́ gbéra tá à ń wò ọlọ́run ó bí wa torí pé àwa náà la ní káwọn èèyàn tẹ́tí gbọ́ yín tẹ́lẹ̀ tí n tá sọ fáwọn èèyàn báyìí ni pé tó àjọ ń lọ ní o ẹ ti ṣẹ́kọ́ náà o ibi tẹ́ ẹ̀yà sí yẹn àwọn òyà síbẹ̀ so a sọ fáwọn jọ̀mọ́ pé ẹ dákun torí ọlọ́run a sọ pé ẹ dọ́pẹ́ sára dọ́pẹ́ aráró ó ní bíjà làwọn gangan ṣùgbọ́n àwọn tí wọ́n ní kájọ ṣe dáhà wà ọkàn tiwa ò balẹ̀ sí wọn onípe mẹ́nuhàjì sí wọn ó yàtọ̀ sí tiwa pátápátá. tó kún tá à ń sọ lélẹ̀ ní ṣókí. ṣàwárí gbogbo dídéèl báwo láà ṣe wá ṣe láti ṣe àfihàn pé àwọn dókítọ̀rù wa wọ́n ti ṣẹ́rí síbòmíì tó yàtọ̀ sí ọ̀nà tá a rò pa jọ ń bọ̀ òun ló ní gbogbo nǹkan tó wà lẹ́yìn òní pé lẹ́yìn táwọn pèpè pípé ká bá wọn ṣe a rí nínú àwọn tí wọ́n jọ ṣe gbogbo àtẹ̀jáde yẹn gbogbo ìpèpè yẹn àwọn kan táwa ò rò pé bá a ṣe mọ̀ wọ́n wọ́n lè fara mọ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ní ta ni màá ní tí mi ò bá mọ ẹni méjì màá ní kò súnmọ́ kó jọ bíi pé dr sarah ti gbẹ̀ǹkà ṣe wẹ̀ ẹ dákun ní ìtòlú kan bàbá mi sí mo náà pé torí pé mo sọ fún pé mo ti lọ sí jósà wọn bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ṣe mọ̀ wọ́n wọn ò jẹ́ni tí màá rò yí pé wọ́n ti fẹ́ ẹ̀mbrẹ́sì àjẹ́ńdà àwọn ìfọ̀ á ní. wọ́n gbà tí wọ́n pé gbogbo èèyàn sí lọ́rin ó bá lọ sí àtẹ̀jáde mo ti gbọ́ nínú téèpù wọn táwọn fúnra wọn sọ yí pé kí ló ṣe tí wọ́n ń pọ̀ níbẹ̀ gbogbo ẹni bá rìn mọ́ wọn ẹni tó rìn mọ́ wọn ló máa ń gbóni tó ti rìn mọ́ wọn náà ó ti ń jẹ́ justification àwọn àfáà táwa sọ pé wọ́n ju èyí lọ táwa náà ń ka síra wọn àwọn ń ṣe ìkìlọ̀ fún wa ni pé ẹ ẹ lè darapọ̀ mọ́ wọn ẹ má farapa torí àwọn nǹkan kan wà bẹ́ẹ̀ torí pé ẹjọ́ ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀nù kù lórí ẹ̀ tí kì í dẹ̀ ṣe ń tà ṣẹ̀nù kù á pàwọ̀ èèyàn sí ìrújú. so ṣùgbọ́n nípa pé ibi tí wọ́n wà yìí àti tí wọ́n pèpè sí yìí ó kó àwọn kan sí ìrújú wọ́n láti wá wo báwo làwọn ṣe fẹ́ kọ̀ǹkan pé sí lóòótọ́ lóòótọ́ làwọn náà ń bá wọn pèsè sí tèmi yìí àtòjọ ọ̀kan táwọn mọ̀ nípa wọn. òun ni tẹ́ ẹ máa gbọ́ nípa pé àwọn ọmọ ìyá kan pè wọ́n láti kọ̀ǹfàn pé dókítọ̀ ẹgbẹ́ sẹ́yìn náà pèsè sí nǹkan báyìí báyìí báyìí báyìí wọ́n ní dókítọ̀ wa dá wọn lóhùn wọ́n wí èmi náà sì gbọ́ nínú téèpù yẹn wípé àwọn mẹ́ta kan tmc طاعون no تعاون ها sorry think of something Tọ̀hún náà ni wọ́n. Tọ̀hún náà ni wọ́n. Tààrùn àti ìfẹ̀sọ́wọ́n. Tọ̀hún náà ni wọ́n. Pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọn kì í ṣe kill and continue work wọ́n ní wọn kì í ṣe ahlùsúnná wọ́n jẹ̀má. Pé ẹ̀ẹ́rì pé àwọn gan-an ò ní bára wọn ṣe. Now ní tó ṣe àwọn ọmọ ìyá lè mọ̀ rí tó bá jẹ́ pé ní tẹ́lẹ̀ sọ nínú bone consultation lélẹ́yìn àìmọye èèyàn tó ti wá gbọ́ support sẹ́yìn náà fún àwọn tí wọ́n ní kán bá wọn ṣe ìbọlẹ̀fẹ́ kí wọ́n wọ́n fà sí. ní tẹ́lẹ̀ sọ lórí ẹ̀fẹ́gbìn ẹ̀ ti káàkiri kì í ṣe nàìjíríà nìkan àwọn bọ́lá tó wà abroad wọ́n ti gbọ́. èyí tẹ́ wá ń sọ secretly yìí kí ló ṣe fẹ́ẹ̀ jáde ìfẹ́ ẹ̀kọ́ ní gbàgbà jẹ́ pé ilé ìlẹ̀ ń sọ secretly làwọn ọmọ ìyá ìṣèṣì ìfẹ́ à ó yẹ káwọ́ jẹ́ káwọn èèyàn ń mọ̀ wípé ń bá àròkó wà lórí ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá fi ní àpò láìsí fún àpẹ̀lú wọn bẹ́ẹ̀ náà ni o pòsíṣàn wọn náà ni pé àwọn tá a sọ pé ká ṣọ́ra fún yìí àwọn náà fẹ́ ká ṣọ́ra fún kí ló wá ṣe wọ́n tí wọn ò fi sọ wọlé ìta bẹ́ẹ̀ náà hùwà bẹ́ẹ̀ náà lọ sí tó ti yé tó ń pátá wọn kò jù bẹ́ẹ̀ náà lọ gbogbo detail tí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe ṣẹlẹ̀ kò ṣeé ṣe tí fitna bá ṣẹlẹ̀ kéèyàn má farapa lọ́nà kan àbí mi ìbéèrè lè mú wa lọ sáwọn abala kọ̀ọ̀kan tó máa tẹ̀ ju bébè ṣe fẹ́ sọ lọ by the time you begin to ask the question the ìtọ́nà bá ní kí n lè fún àdáhùn lórí ẹ̀ máa dáhùn ẹ̀ so ní ṣókí ohun tí mo rò pé ó yẹ ká ṣàlàyé ẹ̀ fáwọn èrè lẹ́yìn wípé ìpèpè sí pé ká bá àwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyẹn ṣe ní nǹkan táwa ń sá fún kì í ṣe fáwọn dókítà yẹn fúnra ara wọn la sọ pé akábídíà kan kó serious mọ́ lọ́wọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé táwọn ẹlẹ́gbẹ́ yẹn ń pèpè sí àwọn náà wá ń fi ń rinlẹ̀ bí ò dẹ̀ sí ìgbọ́lẹ́nu ìkànnì wọn tí wọ́n sọ báwọn oníbídà yẹn ṣe ń sọ pé bẹ́ẹ̀ ni a lè jáde a tako olórí a ṣe protest a gbàjọba ìkọlà tó bá jẹ́ mùsùlùmí àwọn ò sọ sàn án bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní ká báwọn tó ń sọ ṣe tó ti yé la ṣe ní aṣẹ́nukù nípa tó ṣe oníbídà làwọn ṣùgbọ́n tí wọ́n pè wá sí pé káwá bá wọn ṣe yẹn o ọ̀nà wa ò dọ́ra kí wọ́n fi wálẹ̀ láàyè wọn. wọ́n bá wá ní rárá àkéwú àdọ́nàmọ̀ adúpẹ́kọ́lọ́ ìgbà táwọn dé wọ́n bá wọn kan lórí bí wọ́n ṣe dáwà náà pàtìsí tẹ̀sí ìdúra wọn lọ ṣùgbọ́n ìkan náà lẹ bá ń lẹ̀ fọlọ́n fi dẹnu fún iṣẹ́ náà fi dígbè gbìyànjú pé a gbọ́dọ̀ máa fi iṣẹ́ ayé wa yẹra wa ṣùgbọ́n torí pé ó kọ́mọ̀ lẹ́nu wọn tó ń lẹ lọ kéwú ẹ̀gbọ́rọ̀ yé ni àtàtà alẹ́ èkó kò sáfà lẹ́kọ̀ọ́ gbogbo kíní wọ̀nyí téèyàn bá gbọ́ téèyàn bá ní béèyàn ṣe gbọ́dọ̀ ó ní oṣù tètè kíní kan ó di méjì wọ́lá kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí àwa rí pé àwọn àfáà tó jù wọ́n lọ wọ́n bá ń pìtì mọ́sálà tó jẹ́ mọ́sálà ìyapa wọ́n á mú pòsíṣàn wọ́n á jẹ́ ká mọ̀ pé àwọn àfáà míì náà mú pòsíṣàn tó bá ti jẹ́ náà àwọn àfáà tẹ̀lẹ̀ fíyà náà ni pòsíṣàn tó mú tó jẹ́ mọ́sálà fík tó yà pa títè mi kò bí dà ṣùgbọ́n kí n mú pòsíṣàn kí n wá sọ̀rọ̀ gbogbo ẹni bá mú pòsíṣàn mi nípa pé àwọn tí ò gbéwú ni á eléyìí kọ́lọ̀mù bá wa tí wọ́n ṣe bẹ́ẹ̀ ibi táwa náà kù sí kọ́lọ̀mù tó wa ṣe kò ní ṣókí oṣù mo fẹ́ ṣàkíyèsí wa sí ìlú báyìí náà lọ. àwọn ẹlẹ́ha wa mi ò rò pé máa fẹ́ àtẹ́sí ti ṣé kò ní ìdí ń pa wọn létí lórí ọ̀rọ̀ yìí ṣe ṣàlàyé tó lè jẹ́ ìrújú fáwọn náà hmm. kò ní sábà ti ṣe fáwọn ọkọ wọn àwọn máa ṣe kẹ nínú ilé àwọn kan ní rárá kò ní dàbí òkú ni màá máa rò ó ọkàn mi balẹ̀ sí pé kí n handle pẹ̀lú àwọn brothers ju àwọn sisters lọ àtẹ̀gbà questions nímọ̀ bíi twenty minutes ó ṣẹ́kù yìí fifty members àbọ̀kùnrin náà. number one two three four five. ẹjọ́ kí n tó gba àwọn questions mo fẹsẹ̀ wá pé onípàkùkù ta ní òótọ́ òkànmọ́ àwọn tí ìbéèrè wọn ò bá dá lórí ìpàdé tí mo sọ ẹ kàn bá àkójọ ẹ̀ ní pọ́nmẹ́wòye ìyẹn number one ìkejì ni pé. Um, mo gbọ́ pé ọmọ ìyá wa kan fẹ́ ṣe program kan níjọ ọdún twenty six sábà gánidà. twenty four ọlá. twenty four ọlá. wọ́n láwọn fẹ́ fi júwe àwọn wo ni tnc báwọn èèyàn. ṣé àmọ́ pé èmi sọ experience mi ibi tí mo fọ́ mọ́ yẹn náà lẹ́gbọ́ lẹ́nu mi mọ́ ni kí n bá sọ àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ ní oau ní generation tí mo ń sọ yìí ẹ̀ lànà ẹ̀ ní fẹ́ padé lórí pé a jẹ́ mẹ́mbà ẹgbẹ́ ìyá bá jẹ́. Òsáàbọ̀ Gádíjà ó wá bá wọn rìn pẹ́ kọ́ mẹ́mbà ni. Ìgbà tó lóun fẹ́ ẹ̀ńláìsìn àwọn èèyàn, mo ti gba ìpè bọ́dà àwọn ọmọ ìyá kan. Wọ́n ní Sáàmù sọ̀rọ̀ ẹ dákun ẹ bá bá àwọn ọmọ ìyá yẹn sọ̀rọ̀ pé a fẹ́ kí àwọn kìnìyàn kàn sí ní òmò pé kí n bá wọn pe àwọn tí àwọn gbọ́ tí wọ́n fẹ́ ṣe program yẹn èyí ò tẹ́ ẹ tí ìwà gbọ́ nípa program yẹn nígbà yẹn mo wá lọ sórí facebook mo rí advert yẹn pọ̀tù mo rí pé òtún àbọ̀dáńdà tó fẹ́ ṣe wọ́n ń dá ṣe lórúkọ ara wọn àti mẹ́tẹ́rẹ́sà wọn ni ó dàbí kí n ṣe àtẹ̀jáde lórúkọ ànáhùdọ̀ ọwọ́ ní kọ́ bá ará àdúmọ̀ tó sọ̀rọ̀ màá ní kò sí tó fara gíráàdò tó di èsì tó pàdé mi ní kí òtún àbọ̀dáńdà àwọn ọmọ ọ̀yá wa tí wọ́n tẹ̀sí wọn wà ní eré àkàn náà àwọn tẹ̀ ti tà tẹ̀ jáde láti sọ yí pé kiri yìí kì í ṣe fáwọn ọjọ́ ṣe bí tì yẹn kò sábọ̀ dáníjà nìkan ló ń dá ṣe àwọn ò sọ pé rọ́ọ̀dì tí wọ́n ṣe o ọ̀tún wọn lè mọ̀ pé ẹni tí tó bá tẹ̀yẹ̀ jáde ò sábọ̀ dáníjà nìkan ló ń dá sí ní ẹ̀ṣẹ̀ yìí. náà ẹni tó wá bẹ ìní pé tí n bá wọn sọ̀rọ̀ wọn á padà sùn wọ́n. mo wà bá níyàn yín dáa mo ní mo rí wípé kò sí nǹkan tí mo ní láti máa bẹ òun sáà ọ̀gá níjà tó kó má ṣe nínú nǹkan tó lòun fẹ́ ṣe. kí ni rí bẹ́ẹ̀ tí nǹkan ọ̀gá níjà bá ti àtẹ̀jáde ní last year òun fẹ́ enlighten lórí tmc ó ṣe é ṣe kó má rí ẹ̀yà gbọ́dọ̀ ẹ̀. kò ní pé òtúgbà tí òun ta wuyewuye yìí ńlẹ̀ èmi gan òfin ṣe topic náà sáà ọ̀gá lòfin ṣe topic gbogbo wa ṣùgbọ́n ń gbà táwọn ọmọ ìyá wa kan ti wọ́ wa gbórí ẹ wá bá wọn ṣe táwọn àfọlá àbá wọn ṣe ilé ọ́fíìsì ti wá dìde pé àwọn wo làwọn tí wọ́n ní ká bá ṣe táwọn kan láwọn ò ní bá ṣe ó ní ìdè ká ṣàlàyé bí wọ́n ṣe jẹ́ ẹ̀yin tẹ́ bá wá ní rárá ká sọ gbogbo àlàyé yẹn iṣẹ́ ìpè wá sí ni pé unity in diversity ó tako mọ́nà àdìsí wa mo ní sọ́ọ̀dà níjàmbá wa sọ nǹkan kan tó tako nǹkan tá a mọ̀ wípé ọlọ́run rán wa láti sọ ẹ̀yin kọ́tẹ̀ lẹ́ máa bá wí àwa gan máa gbé sákèsì pé a kì í parọ́ torí ipa fẹ́ sọ̀rẹ́ ti mánájì yàn. ṣùgbọ́n tó bá tó gbóńtọ́ sọ ẹyin táwa náà mọ̀ pé ó jẹ́ òdodo nípa wọn ni ara ni. àwọn tí ò bá wá bá ṣe àtìbí unity unity làwọn máa rán mọ́nu. tó fi wọn àwọn tó ń fi nǹkan bí ìdásẹ́sìn ó máa sọ sí wọn àwọn tó ń fi nǹkan bí ìdásẹ́sìn àwọn tí máa sábà tọ́jú oríṣiríṣi program àwọn máa ń jẹ̀ràn pé kí ní kí wà láàrin gbogbo wa àti tẹ̀blíìgì àti tẹ̀kájọ máa ṣe wìjìwìjì ìyẹn làwọn fi tó jáde mẹ́rin ṣùgbọ́n àwọn tọ́rọ àbídà bá yé ọ̀gá rárá wàláhì tọ́lọ̀ ń bá gbà lérò bẹ́ẹ̀ kò ní ní kó jẹ́ sẹ́ńlá ojúṣe pé bẹ́ẹ̀ pẹ̀lú seventy three ọmọ ìyá wa ni wọ́n àtúgbẹ́gbẹ́ ìlú ni wọ́n ibi tá a bá ti nílò láti cooperate á cooperate ṣùgbọ́n kì í ṣe pé káwá jọ ṣe dáhùn àpapọ̀ kí tún tí ó fi máa sọ pé amábìrì fún mo pẹ́ lé mọ̀ ń gbọ́dọ̀ ṣe mí tèmi tá à ń lè kọ̀rẹ́ ìtì ìdí ó padà dà nìyẹn ìdí ó padà dà nìyẹn kọ́lọ́ la máa sọ ìsọkúsọ láti ojú ẹ̀ táwa náà máa ṣe dáhùn àti wa náà so question number one ọmọ tó ń tẹ̀lé question ṣé question yẹn lórí ìfọ́tà sọ yìí ni mákìlì tó gbọ́ next person matu matu tí lórí lè ṣe question ni mo fẹ́ bẹ̀rẹ̀. السلام عليكم ورحمة الله وبركاته أستاذي based on nǹkan tẹ́ sọ sá um, tí wọ́n bá ń pè pé pé ká ṣe pọ̀ pẹ̀lú wọn tá a ní rárá tó wá persist lórí ẹ̀ ṣé wọ́n yìí máa remain the same náà ni àbí status wọn lè change. all the all the new stars. now láti gbọ́ béèrè wọ̀nyí dáadáa mo ṣàlàyé lẹ́ẹ̀kan mo ní àwọn ọmọ ìyá wa fúnra ara wọn ta ni wọ́n kí wọ́n ṣàwùdí nílẹ̀ àwọn àbá àtàwà náà ń ka síra wọn yìí kì í ṣe páwọn ọba ọbọlá ni kí wọ́n kó fídíà lọ́wọ́ àwọn tí wọ́n ń pè wá sí káwá bá ṣe ni wọ́n kó fídíà lọ́wọ́ àbí. wọ́n wá ní táwọn dàtàjìlá yóò bá yé pèpè sí pé àníṣe ibi tá a ní ẹ̀ka lọ iná ní ẹ̀ka lọ. ibo ni káwa ó dúró sí àwa ó dúró síbi pé àlọ́ náà ni. àìlọ́ wa ó lè má túmọ̀ sí pé wọ́n bá ṣe wá lórí ààwẹ̀ aláàlẹ́ gbọ́ kò túmọ̀ sí pé tọ́ bá ń ṣàlàyé bá a ṣe ń pínkún nínú islam kálá ní tẹ́tí gbọ́ àwẹ̀ ló ń bọ̀ yìí wọ́n ń ṣàlàyé kí ló bá rẹ̀ jẹ́ kí ló bá rẹ̀ jẹ́ káyé ẹ̀dàkùn ẹ̀pá nígbà táwọn tọkọ nìyẹn tó ti yé nítorí tọ́lọ́mù ọba ìyẹn ní ìtumọ̀ pé a pè wọ́n ló ní bídà ṣùgbọ́n bí wọ́n láwọn wọ́ wa lọ́yẹ̀ o wọ́n máa dá lọ. ṣùgbọ́n tó bá ṣẹ́rí padà pé àwọn náà ti wá rò pé a ah, kì í ṣọ̀nà mọ́tàbẹ̀lì àjọ padà síbi tájọ wà tẹ́lẹ̀ òdì bẹ́ẹ̀ náà lọ. ó dàbí pé pẹ́sà wọn ní pé àwa ò dá wọn lóhùn oṣù wọn náà tẹ̀lé wọn lọ but àwọn ẹni yìí sọ yìí pé àgbà tí a bá gbọ́ nǹkan tí àwọn ń sọ àwọn pàtíìsì lórí ohun tí wọ́n ń sọ yìí ẹ̀ ẹ́ pé sẹ́ ó dìgbà tá bá kí àwọn náà sì ní àti pé àní lè sọ kankan pa wọn ju pé tòun tán sọ yóò kàn dá náà ni. ó dàbí pé wọ́n túbọ̀ àlàyé ẹ ó yé mi ó ti kọ́kọ́ yé mi lákòókò náà ṣe mọ̀ yí pé nísìnyí à ń sọ pé ó ṣe é ṣe pé jẹ́ pé àìmọ̀ àwọn ẹni yìí dáadáa ló pa wọn náà sí à ń sọ pé possibility yẹn possibility mi ni pé no wọ́n mọ̀ wọ́n ara ìṣe wọn táwọn náà ti invite ni ò jẹ́ kọ́kọ́kọ́ gbé ibi táwọn ń lọ hàn wá nígbà tó possibility tó bá jẹ́ páàlì mọ́ wọn dáadáa ni pẹ̀lú tí awuyewuye yìí ti dá sílẹ̀ àti ṣe enlightenment lọ́lọ́kan òjọ̀kan hmm. tó fi tó wọ́n mọ̀ pé òhó ṣé tí wọ́n ṣe rí rèé kálukú ń sọ ẹ̀kspírẹ́ǹsì tiẹ̀ tó ti yé tí kì í dá ìṣe pé gbogbo ẹ tó ń sọ̀rọ̀ nípa wọn ìlú ń parọ́ mọ́ wọn tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ àìmọ̀ wọn ló jẹ́ kí wọ́n máa pè wá sí wọn káwọn náà ṣe independent investigation láti mọ àwọn wo làwọn ń pè wọ́n sí lẹ́yìn gbogbo ẹ̀ tí wọ́n bá wá ní à àwọn òsì ohun táwọn ń pèpè sí yìí náà lọ́nà nǹkan tí agbákàrà tó ń sọ yẹn pé ṣé wọn ò jọ bíi pé option kejì ta ní ká ti fọ́fúlò lọ́nà ríru dáadáa sí wọn ká ti ṣìdànù pé wọ́n lè má jò ní níjà pé jẹ́ pé àìmọ̀ wọn ló kó wọn sí àjẹ́ pé yóò fẹ́ jọ bí ìgbà tàbá ní wọ́n mọ ibi tí wọ́n ń lọ tó bá jẹ́ kó dájú pé wọ́n ibi tí wọ́n ń lọ àwọn náà ń pèpè sí i the fact wọn wá ní doctorate lọ́wọ́ proposal bàbá wàlúwàlú àìmọye dàkásíra dàkásíra tó jẹ́ ìfọ̀wání táwọn afá àgbà ọ̀rọ̀ wọn dànù ọ̀rọ̀ tó wí ní doctorate náà professor ni àìdá ẹ̀kọ́ ni kò sí doctorate professor bàṣẹ́lù bàbá ni ọ̀rọ̀ tó wí lẹ́ẹ̀ká máa gbọ̀n tẹ̀lé so kọ́ wọ́n jẹ́ doctor kò change the situation àbá ní pé pẹ̀lú gbogbo àlàyé yìí wọ́n tàbí síbẹ̀. nígbà yẹn àwa náà ò ní fẹ́nu kù láti sọ pé àpọ̀ ah, kì í ṣe ní tá a lè máa tẹ̀lé o. ṣèlú àtúnlọ ọ̀fẹ́ràn fọlá explanation amánàtàlà tó náà question number number five. number four. Assalamu alaikum. ìbéèrè ni pé tí àlẹ́rí nù súnà àwọn ẹni àtiwájú tí ẹ táwọn ọ̀sẹ̀ pé kí àbá wa pé kó wá ṣe kó bá àwọn àṣẹ dáwà máa máa sanwó owó oṣù fún un. àìpé ṣé súnà gbà láyè. Gracias.